وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ونسيسي أجبك التعديلوكم إنه شوال هجرة 1447 eléyìí tó ṣe miladi 2026. thousand and twenty-six nílùú ọ̀tà níbí àwọn máa bára wa sọ̀rọ̀ nípa nǹkan kan tó yẹ kó jẹ èmi pẹ̀lú rẹ lógún òun náà ní nǹkan tó lè ba Islam wa jẹ́ àwọn èèyàn tí wọ́n ka èrò ọ̀rọ̀ yìí kún iná làwọn ẹni tí wọ́n ma Islam sí orí ńlá. Si nítorí pé gbogbo ẹnikẹ́ni tá a bá ṣoore fún tó sì mọ oore yín lóore kò ní wò ká pé oore yín bàjẹ́ akramakumullah gbogbo ẹni tá a fún lówó lẹ́yìn ìgbà tí ò ti lówó kò ní fẹ́ ká pò ń dìtàn kọ́mọ apò lólówó àtijọ́ ẹni tó lu ẹlẹ́dàá wa tó fún lọ́mọ bí lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ rí pọ́njú ọmọ kò ní fẹ́ káwọn ọmọ wọn yàn fún mọ́ lọ́wọ́ kó wọn padà wá di bàbá kọ̀tọ́ màmá. bẹ́ẹ̀ ni ẹni tó lọ ẹlẹ́dàá tó gbé sí ipò pàtàkì níbi tí tolórí tẹlẹ́mú àwọn èèyàn náà ti ń wárí fún kò ní wù ká pọ̀ ló ń tún wá padà yí padà ló ń wá di ọ̀kan nínú àwọn mẹ̀kúnnù tí ọ̀já máa kankan kò ní fẹ́ kó lè yàn ọ́ bàjẹ́ kí wọ́n á ní orí owó ọmọ ọlá àwọn orí ńláńlá ni o àmọ́ kí ni wọ́n já mọ́lẹ́gbẹ̀ẹ́ orí alìsílám orí alìsílám òun ló ju gbogbo orí lọ torí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó lówó abá ti ṣe ní mùsùlùmí olúwa ti ṣe orí tó tóbi ju gbogbo orí lọ fún un nítorí wípé sọmọ yóò di lẹ́wọ̀ ẹ̀yẹ ẹ̀dẹ́yẹwò yashrah sadrahu lil islam gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ bá gbèrò láti fọ̀nà mà yóò ti payá ìyá rẹ̀ sẹ́sìn islam olùwẹ̀lẹ́dàá wa ti ṣe wá lóore ńlá ọmọ ajẹ́ mùsùlùmí ó ṣe wá lóore ńlá ọmọ ajé ọ̀kan nínú ọmọlẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. a máa ń sọ a ti tuntun sọ lónìí kí ni nǹkan tó ní nínú oore nígbà tó jẹ́ mùsùlùmí kò sí kankan tó ní nínú gbogbo tó ń pè lóore lẹ́yìn ìgbà tó lu àṣìṣe ọ mùsùlùmí kí wọ́n á ní tí wọ́n ní nígbà tó ní islam ó ní kankan gbogbo ẹni tí ò bá ti ní islam kò ní kankan owó rọ ọlá rọ ipò rọ tọkọdà parí rẹ̀ sínú náà jahannam olú ẹlẹ́dàá wa فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز ẹnikẹ́ni tá a bá gbé jìnnà síná tá a wá mú àlùjànnà onítàn ló jèrè kólú akósékè mi pẹ̀lú rẹ̀ ká jèrè Olúwa dákun má ṣe wá lọ́mọ aná má jẹ́ kọ́ máa ná tara wa jáde Olúwa dákun wa gbogbo ń dá ṣe tá a fi dọ́mọ àlùjànnà ṣe rọrùn fún wa láti gbé torí ẹ̀ bá ma Islam tó lu ẹlẹ́dàá wa fi fún wa tá a bá ma lóore a gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo nǹkan tó lè ba Islam yìí jẹ́ nítorí pé ẹni tó bá mọ oore lóore ó ní òní fẹ́ ṣe nǹkan tí ọ̀bọ̀ orí rẹ̀ jẹ́ àmínú tá a sọ orí fún tí ọ̀ka orí tá a ṣe fún pọ́ orí kò ní í dààmú gbóore ń bá lè bàjẹ́ kó bàjẹ́ bí ìmọ̀lẹ́ ń bá lè wọ ọ̀kùn kó wọ́ ọ̀kùn irú àwọn wọn yẹn irú ọ̀rọ̀ yìí kò ní tàlẹ́ sí irú wọn nítorí pé ìsìláàmù náà tẹ́lẹ̀ kọ̀ọ̀ká fún orí ẹni tá a wá gbà pípọ́ ka ìsìláàmù fún orí yóò jẹni tó mójútó ẹ̀sìn islam ìwà ń pera rẹ ní mùsùlùmí ṣùgbọ́n àbá onídìí pò ń sìn kankan nínú ojúṣe mùsùlùmí ìwọ ọ̀ka ìsìláàmù fún kankan nítorí pé ń bẹ nínú àwọn èèyàn tó ń pera wọn ní mùsùlùmí lónìí tó ń korúkọ lásán ni wọn fi ń jẹ mùsùlùmí fala saddaqa wala salla walakin kadhaba wa tawalla ẹlòmíì ti ṣe sọ láti káyìn láti gbà Ramadan àti sáyìn kò ṣe sọ láti má nítorí pé òun ọ̀daràn gbogbo tó bá wọlé ẹlẹ́dàá wa láti fọ́n ṣe lẹ́yìn Ramadan kó fọ́n ṣe nítorí pé àdéhùn tó ń bolo wa ní oní kó wọ́n máa ń tẹ̀sí nínú Ramadan tí Ramadan bá ti lọ tán kí Islam ọkọ̀ múra rẹ̀ mo rò pé ìnà ti ríru wọn ládùúgbò yìí ẹ ti ríru wọn ládùúgbò yìí àwọn ẹni tó ṣe pé wọn ò lọ bí kankan wọn ń bẹ́ńlé wọn ò wá mọ́ṣáláṣí má báyìí àwọn ẹni tó ṣe pé wọn ò lọ bí kankan wọn ń bẹ́ńlé wọn kí Al-Qur'ani má báyìí àwọn ẹni tó ṣe pé wọn lọ síbi kankan wọn bẹ́lẹ̀ gbogbo kẹtẹ́sì islam ti kọ́ wa kò sí kankan tẹ̀lé ma nítorí pé àwọn gbàgbọ́ yìí pé islam dín ramadan ẹ̀sìn ramadan tí ramadan bá ti lọ kí islam ọ̀fọ̀ múra rẹ̀ gbogbo aná la ma ife ọba tó ní ramadan ọ̀nà lọ́ba tó lóṣù gbogbo ọba tó lè gbẹ̀mí wa lóṣù ramadan ọ̀nà ló lè gbẹ̀mí wa lóṣù gbogbo torí ẹ̀ alẹ́ islam ẹ̀sìn tá a máa ṣe lójoojúmọ́ lọ́dúnkọjọ́ ni ní gbogbo ìgbà títí ká fi kúrò láyé olúwa sọ fún anabi muhammed sallallahu alayhi wa sallam oní wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin máa sin olúwa rẹ títí tí kò fi dé máa sin olúwa rẹ títí tí kò fi dé ẹ̀sìn islam kì í fẹ̀sìn tá a ṣe dìgbà kan táwa sọ kó ti rẹ̀ wá ó yẹ ká sinmi tá a sọ pé èyí tá a ṣe náà ní ń jóun torí wa bá ti ọ̀fẹ́ wo gbogbo iṣẹ́ àti ìṣe mọ́ wa ó yẹ ká wà lè jẹ́nà kí ni dérò rẹ sí kí ló ṣe gan-an ẹ sì mà nǹkan tá ń pè ní Islam kì í ti pọ́ ma lórí ọ̀sọ̀lẹ́sì lásán kí ni tó mójútó nínú Islam tó yàtọ̀ sí sọ̀lẹ́sì ọ̀gọ̀ọ̀rọ̀ nǹkan tó wà nínú ẹ̀sìn Islam yìí ó mójútó ó mójútó rárá ká gbẹ́kẹ̀lé Allah èèyàn mélòó ni wa lọ gbẹ́kẹ̀lé Allah èèyàn mélòó ni Allah ṣebí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ogun la gbójúlé ogun lọ́pọ̀lọpọ̀ gbójúlé wọn gbẹ́kẹ̀lé Allah tí ọba jẹbẹ ṣebí wọn náà ma ètò rìmọlẹ ńlẹ rẹ tó ń gbé ṣebí wọn mọ ètò fi sókè ṣebí wọn mọ ọ̀fọ̀ tó ti pa láàárọ̀ yìí kó tó di pọ jáde ńlẹ nítorí kí wọn sọ pé ọ̀fọ̀ yìí àti máa mú fi banú ni nítorí ọba ti fi banú nǹkan ó sì ọ ó sì mọ pọjọ púpọ̀ wà tó fi ọ̀fọ̀ òfò tó fi banú sí nǹkan kan ò sì sí ọ tálẹ́ ní ti ń sọ alọ́jọ́kọ́jọ́ Allah torí di eléyìí báyìí nítorí wà nínú Islam pọ̀ gan nínú ìjọsìn onáníkà gbẹ́kẹ̀lé Allah. nínú jọ́sìn ọ̀nà nìkan jẹ́ ẹni tó ṣe Allah nínú jọ́sìn ọ̀nà jẹ́ ẹni tó ṣe pé sí nínú jọ́sìn ọ̀nà nìkan jẹ́ pé sí Allah nínú jọ́sìn ọ̀nà nìkan jẹ́ pé àfihàn kan wá sọ́dọ̀ ẹlòmíì tó sí Allah tẹ̀bí wà ń sọ fáwọn èèyàn wípé ojú yín là ń wò ni túmọ̀ ṣírkùn bìlà ìṣẹ̀bọ̀sí Allah ọ̀nà ara àjọsìn òun náà ní kọjá pé òkun tí sọ́dọ̀ ẹnìkan àfọ̀dọ̀ Allah. kí ló dé ọmọ kan sọ fún ìyàwó rẹ pé ọpẹ́ lọpẹ́ àwọn ajá tí ń gbó lóru òní àwọn ẹlẹ́gẹ́rì wọn ò bá ṣe ọṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ládùúgbò yìí ọpẹ́ lọpẹ́ ajá tí ń gbó ládùúgbò yìí tọmọ kó ti ṣẹbọ sí Allah ọpẹ́ lọpẹ́ Allah àbọpẹ́ lọpẹ́ ajá tọ́ ọmọ pọ́nmọ rẹ kàwé ọkàwé jáde ẹwà sẹ́ títí ẹ̀rí sẹ́ kótó wá di pé bàbá ọ̀nàrẹ́bù ó ní kọ́ ọmọ kówó ẹ̀rí wa wọ́n kówó ẹ̀rí fún bàbá ọ̀nàrẹ́bù kọ̀tọ́jọ́ kò tó sùn ọmọ irisẹ́ ẹ lọ́pẹ́lọpẹ́ yín àwa ọ̀nàrẹ́bù àwa able ọ̀nàrẹ́bù ọpẹ́lọpẹ́ yín àbí ọpẹ́lọpẹ́ Allah ẹ̀rí kọ́nà táwọn èèyàn gba ṣẹbọ sí Allah ọ̀pọ̀ ọ̀pọ̀ púpọ̀ tani nínú àwọn èèyàn tí ń pera àwọn mùsùlùmí ni ọmọ nálé ológun sẹmọkpara jọsìn onánìkọyọ polo alẹ gbẹ́kẹ̀lé ọ̀dọ̀ rẹ̀ náà lẹ fojú sí ọ̀dọ̀ rẹ̀ lẹ ti ń tọrọ tẹ ń tọrọ òun lẹ ń sáàdì ṣé gbogbo èèyàn ní sáàdì Allah tó ń sìn pera àwọn mùsùlùmí kẹlẹ sasa wọn ẹni tó jẹ aláìní ọ̀nàlẹ́ aláwo àwọn olówó ńkọ́ àwọn náà ò tí ì yé wọn ò tí ì wọ́n sọ fẹ́ nìkan pé ẹyẹ ńnálé aláwo ó lò yẹn ńnálé aláwo àwọn àfa nìkan ló máa lọ bá àfa yẹn kí ló náà ń ṣe iṣẹ́ awo ló náà ń ṣe kò sí yàtọ̀ láàrin gbogbo wọn àtẹnudí ń lo omi àtẹnudí ń lo iyẹ̀pẹ̀ àtẹnudí ń lo ọ̀pẹ̀lẹ̀ àtẹnudí ń dáfá kí ni gbogbo wọn fẹ́ tàtàrà nǹkan yìí pa wọn mọ́ wọn fẹ́ tàtàrà rẹ̀ sọ pa wọn mọ́ ń tọpa mọ́ gbogbo ẹnikẹ́ni tó bá sì sọ pé ọmọ ń tọ́ pamọ́ ó ti fọ́nù sọ yí pé àtòun àti Allah àwọn dọ́gba kul la ya'lamu man fis samawati wal ardi al-ghayba illa Allah sọ fún wa pé gbogbo ẹ̀dá tí ń bẹ ń sámà méjèèjì àtìlẹ̀ méjèèjì kò sí kan nínú wa tó máa ń tọ́ pamọ́ àyàfi Allah omi ló ń lò àtẹ́lẹwọ́ ló ń wò ìràwọ̀ ló ń wò yanrìn ló ń tẹ̀ alákòókò ọ̀ràn gbogbo àwọn ẹni tó ń tọpọ àwọn máa ń tọpa má ta ló máa ń tọpa má nù wa adúpọ̀ ẹ pé kò sáwọn aláwo lọ́tà. ó túmọ̀ sí kíkà lára ọ sọ́ra kó ní ìsìláàmù kó mójútó ìsìláàmù rẹ̀ ikú ń bẹ èèyàn tí ń bẹ lónìí ni wọ́n máa ń sọ pé kò sí lọ́la téèyàn bá ti wá mójútó ìsìláàmù rẹ̀ kí lè fẹ́ lọ jábọ̀ rẹ̀ fún Allah ibi tí ìbẹ̀rù wà nù tó bá kó àmọ̀ bẹ láyé lọ láéláé mu ó sì sẹ́pẹ̀rẹ̀ ṣùgbọ́n àpòjọ ìta wá sílé ayé ìṣe náà lálọ́ jábọ̀ orí rẹ̀ ni wọ́n ti ṣèdájọ́ fún wa Olúwa kó kẹ́mi pẹ̀lú yín kó má abọ́ ha kó má ajá kótó akramakumullah ìdẹ̀ra ńlá ní Islam ẹni tí ó bá ti máa ní dẹ̀ra kò lè jẹ́ ẹni tí ó wà nínú ìdẹ̀ra lọ́la gbẹ̀ndẹ̀lùkìyàmù ìdẹ̀ra ti islam tó o bá ti sáyé mà ní ìdẹ̀ra kò lè rí ìdẹ̀ra gbẹ̀ndẹ̀lùkìyàmù ẹgbọ́n tó lu wa wí inna dina inda allahi islam dájúdájú ẹsẹ̀ lọ́dọ̀ allah oní islam kì í pé lórí anabi muhammad sallallahu alayhi ló ti bẹ̀rẹ̀ o. láti fìjọ tí anabi adam aleyhi salam tó ti dókè pẹ tó ló wá sí ní ati sìn kí ni wọ́n fi sìn allah islam ni wọ́n fi sìn allah baba ńlá wa ibrahim aleyhi salam ẹ̀sìn wọn ni wọ́n fi sìn allah aleyhi islam wọn mẹni yàrá ibrahim ilà wàbọ. عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين مسلمين ni baba ńlá wa ibrahim alayhi salam millata abikum ibrahim wa sammakum almuslimina min qabl ẹ̀sìn baba ńlá yín anabi ibrahim alayhi salam ọ̀nà ló sọ yín mùsùlùmí tẹ́lẹ̀ náà gbogbo anabi pátá islam làwọn náà ṣe gbogbo ẹnikẹ́ni tẹ bá rí tí ń sin nǹkan mi sí islam ńfàsìkò sófo ni o ńbara rẹ̀ nígbèsè ayé jẹ́ ọ̀nkọ́ lẹ́tà sí kí àtúbọ̀tán wọn má da kọ́rùn-ún kọ́ wọn olùwà tó wá sọ yìí pé waman yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹnikẹ́ni tó bá wà nǹkan mi tó fi sẹ̀sìn tó yàtọ̀ sí ẹ̀sìn Islam olùwà ò ní gbà lọ́dọ̀ rẹ̀ gbogbo nǹkan tó ń bá ń ṣe ẹ bá paláró jù bẹ́ẹ̀ lọ tí ìbá ti ṣe Islam Allah ò ní gbà lọ́dọ̀ yìí ẹ àwa padà sí islam náà àǹbẹ̀ allah má fi sàdánwò bá wa nítorí pé ẹnikẹ́ni tí ń ṣe islam tó lòun ò ṣe má tó wá kú lórí kò ṣe má ọ̀dájú kó lórí ibò ni olùwàkọ́mọ̀tì wa lọ lórí ibò tọ́ni tó wá lè ba islam yìí jẹ́ mọ́ wa lọ́wọ́ a gbọ́dọ̀ sọ̀ra fún torí pé gbogbo ń tọ́ bá dáa dáadáa rẹ̀ náà ni kó sì sẹ́kù lórí ipò dáa ń tọ́ lè bàjẹ́ a ò gbọ́dọ̀ gbà láyè láti rọ́nà dọ́dọ̀ rẹ̀ rẹ̀ Sheikhul Islam Muhammad ibn Abdul Wahhab nínú síra tó kọ fún wa síra kan ọkọ lórí ntí máa ń ba Islam jẹ́ ó pè ní nawaqidul Islam oná làásàlàyé fúnra wa kálí bá sọ́ra fáwọn nǹkan tó lè ba Islam yìí jẹ́ wọ́n ní èèyàn máa ma burú kìí ṣe nítorí kéèyàn lè ṣàbòrò ṣùgbọ́n ká lè bá a sọ́ra fún àbòrò torí pé ẹni tí ọba máa ború kò ní mà ti sọ́ra fún àbòrò. alákọ̀ọ́kọ́ nínú nǹkan tó lè ba ìsìláàmù rẹ jẹ́ tó dìtàn nínú ẹ̀sìn ìsìláàmù yìí tí wọ́n máa sọ pé ó ti jẹ́ mùsùlùmí rí olùwàkọ́mọ́sì ti ṣe àdánwò fáwà onáni ẹ̀ṣẹ́ kàṣẹ̀bọ̀ sí Allah ìṣẹ̀bọ̀ Allah nínú ìjọsìn fún kí máa yọ ọyàn kúrò nínú ẹsìn Islam kí ni wọ́n ń pè ní ìṣẹbọ sí Allah òun náà ní ká mú nǹkan kan nínú nǹkan tó jẹ́ ẹ̀tọ́ Allah tí í ṣe ìjọsìn ká gbé lọ fẹ́lòmíì tó sí Allah gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti ṣẹbọ sí Allah Islam rẹ̀ sì bàjẹ́ lára àwọn àjọsìn òun náà ní ká ṣe as ọ̀sọ̀lẹ́sì Allahu nìkan la gbọ́dọ̀ ṣe fún a ò gbọ́dọ̀ ṣe sọ̀láàtì fẹ́lómi kul inna sọ̀láàtì wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu sọ fún wọn pé sọ̀láàtì mi àtẹ̀ràn tí mo ń pa láti fi jọ́sìn ìsẹ̀mí àtikú mi gbogbo ẹ̀ sí torí ẹ̀ sọ ma ṣe sọ̀láàtì sálọ́ ma ṣe fún Allahu rabbil alamin ọ̀gbọ́dọ̀ ṣe sọ láti rẹ fẹ́ lómi wọ́n béèrè wá ní tó sì rọrùn ká ṣe sọ láti fẹ́ lómi dáadáa ọ̀rọ̀rùn púpọ̀ ká ṣe sọ láti fẹ́ lómi tó mọ̀ pé ńgbà tó wọ mọ́ṣáláṣí tó ṣe Allahu akbar tó bẹ̀rẹ̀ sọ láti rẹ àníyàn rẹ níbẹ̀rẹ̀ òun náà ní kó ń ṣe sọ láti fún Allah ṣùgbọ́n ńgbà tó rí táwọn èèyàn wọlé àwọn èèyàn wọlé lọ́tún wọn wọlé lọ́sì ló wípé sọlá ti tiẹ̀ sọlá tù tí a sẹ́kù bọ́ sábẹ́ ni torí ẹ̀ ọlọ́ọ̀hún ìfúnmọ́ áá ṣẹ́bí gbà tó bẹ̀rẹ̀ ọlọ́ọ̀hún akbar lọ́wọ́ kí ló dé tẹ̀ ń dín òun báyìí nítorí pé ọ̀fẹ́ kẹrọ òun ọ̀fẹ́ pé àkíyèsí yín ọ̀fẹ́ kẹ́yìn inú fún ní máàkì ọ̀fẹ́ ṣe sọ láti fún yín kí lè lẹ́yìn ṣẹ́fù ìṣẹ́bọ sí Allah bó tilẹ̀ jẹ́ pé wọ́n pè ní ṣírkún asghar ìṣẹ́bọ tó kéré anabi sallallahu alaihi wasallam ó wá sọ pé ẹ̀rù tí ń bà òun fún àlùmọ̀ òun ó dá lórí ṣírkù kékeré yìí ẹ̀rù tí ń bọ̀ òun fún wa lórí ṣírkù kékeré yìí ó ju ẹ̀rù tí ń bọ̀ òun fún wa lórí alimẹsíhì dajjal lọ alimẹsíhì dajjal ó ń lò kpọ̀rọ̀ aláìlálùbáríkà ẹlẹ́yinjú kan tí ó dé nígbẹ̀yìn ayé tí ó fìtínà gbogbo èèyàn tí ó máa sọ fún apò ní Allah fìtínà rẹ̀ láti orí ànábì alákọ̀ọ́kọ́ ànábì Nuhu alayhi salam ni wọ́n ti ń kìlọ̀ fáwọn èèyàn pé nìkan bọ̀ yóò fìtínà àwọn èèyàn tó ń tipa mọ̀ pé ayé ànábì gbẹ̀yìn ni ó tó dé láyé tànábì wa Muhammad sallallahu alayhi wa láti ayé ìrántí àkọ́kọ́ ni wọ́n ti ń kìlọ̀ fáwọn èèyàn ànábì wa lẹ́rù ti ń bà wọn fún wa lórí ashirkul asghari ó ju èsì ń bà wọn fún wa lórí alimẹsẹ́hì dajjal lọ nítorí pé kárí mi kò gbé rápálá wọnú ọkàn àwọn èèyàn ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ti ń ṣe nǹkan tí ò ṣe nítorí ti Allah yọ ma sọ̀rọ̀ kọ̀tọ́ nítorí ti Allah yọ ma ṣiṣẹ́ kò ṣe nítorí ti Allah yọ ma hùwà kò hù nítorí ti Allah yóò sì máa fi hàn wá àwa dá jẹ́ kúrú tù tá ọkàn rẹ̀ ike nítorí ta ló ń ṣe ń ṣe nítorí ti Allah ìṣẹ́gun ti Allah àdúà agbọ́dọ̀ pẹ́ lomi tó yàtọ̀ sí Allah agbọ́dọ̀ tọrọ kankan lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí Allah agbọ́dọ̀ wàtọ̀ lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí Allah agbọ́dọ̀ pẹkẹ nìkan bá wa wá orí wa tó yàtọ̀ sí Allah àní pẹkẹ nìkan bá wa lé aburú dínà tó yàtọ̀ sí Allah ẹnikẹ́ni tó bá ti lè pé ẹnìkan tó yàtọ̀ sí Allah li jalbil manafi' wa li daf'il madar ó ti ṣe ṣirkun billah láti fa dáadáa láti ṣe aburú dáàbò ó ti ṣẹbọ sí Allah olùwàkọ́mọ́sẹ̀kẹ́ mi pẹ̀lú yan ṣẹbọ sí Allah. ẹ rí i pé tẹ bá kíyèsí àwọn èèyàn ń ṣẹbọ sí Allah kí ló dé tí ọ̀fọ̀ tó fi dẹnu mùsùlùmí mùsùlùmí ti ń pọ̀fọ̀ kí ni ṣe ọ̀n ṣẹbọ sí Allah nítorí pé nínú ọ̀fọ̀ wọ́n ń pè àwọn kan tí wọ́n ṣe nǹkan kan fún ni ní dáadáa tí wọ́n sì ti aburú dènà sí ni. Ìyẹn wọ́n ń pè sí Allah wọ́n ń pè Ọ̀rúnmìlà wọ́n ń pè àwọn òòṣà lóríṣiríṣi àwọn ohun lóríṣiríṣi tí àwọn wọ̀nyí sáwọn ni Allah nítorí pé tí wọn náà bá ti bá wọn kọ́ fọ́ kó tètè máa ọba wọn kò gèdè kó tètè mà ọba wọn pàyájọ kó tètè mà gbogbo nǹkan tó ń pè yín kí ni túmọ̀ rẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà ọ̀nsẹ̀bọ̀ sí Allah ó ti ń ba ìsìláàmù rẹ̀ jẹ́ akramakumullah ọ̀pọ̀lọpọ̀ gan lórúkọ kó ń ṣàdúà wọ́n ń ṣe àdúà tí wọ́n kọ lédè lárúbáwá ǹjẹ́jẹ́ mọ̀ fún àwọn míì tó ń ṣẹbọ sí Allah torí pé àwọn orúkọ Allah la máa fi pe Allah walillahi al-asma'ul husna fad'uhu biha sí allah làwọn orúkọ tó rẹwà jù ẹ máa fi pé allah o lè fi orúkọ allah pé allah kẹ́nìkan sọ pé ọ̀sẹ̀ bọ́ sí allah kò lè ṣeéṣe ya allah ya rahman ya rahim ya salam ya mu'min ya muhaymin ya aziz ya jabbar ya mutakabbir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọmọ lò ó bó ti ṣe tọ́ ọ̀n fẹ́ kó lo ẹlẹ́dàá wa kó sọ ọ̀n fẹ́ kó lo ẹlẹ́dàá wa kó sọ níbi gbogbo aburú ya hafi'un ihfazni min kulli su' ìwọ ọba tí wọ́n máa sọ yìí tí wọ́n máa sọ gbogbo nǹkan sọ mi níbi gbogbo aburú ọ̀n fẹ́ kó lo ẹlẹ́dàá wa ọ̀n fẹ́ kó sínú àrísìkí fún ọ ó pè pẹ̀lú orúkọ tó ní í ṣe pẹ̀lú tó ń tọrọ ya Razzaqu orúkọ̀nì ìwọ ọba ọlọ́rọ̀ tó ọ̀rọ̀ ni lọ́rọ̀ rọ̀mí lọ́rọ̀ ọ̀hún fẹ́ kó lu ẹlẹ́dàá wa kó sínà kó sínà fún ọ̀nà ọ̀la yà fẹ́tà ìfẹ́tàlì àbùwá bá fọ́bùlìk ọmọ kẹ ọwọ́ pẹ̀lú àwọn orúkọ tó ní í ṣe pẹ̀lú ntọ̀ntọ̀rọ̀ wọn á ń ṣàdúrà lédè lárúbáwá àwa gbọ́ tó ń fi àwọn orúkọ kan àmà nínú àwọn orúkọ Allah àjẹ́ ikú ìwọ náà ti ń ṣe kí ni kò ti sẹ̀bọ̀ sí Allah bí ẹni ti ń ṣe àdúrà tó ní ya Muhammad ya Muhammad kún màáyì wa Muhammad mo ń fẹ́ kọ́ bẹ pẹ̀lú mi Muhammad wà wò sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sẹ́ẹ̀tì àtolúwa dání àbí ẹlẹ́dàá ti ń dẹ́dà mo ń bí ilé rẹ̀ ẹ̀dá tó lu adá ẹ̀dá tó lu adá wò lọ́wọ́ alẹ́tọ̀ sí máa pè lẹ́yìn Allah tába ti pè nǹkankan lẹ́yìn Allah kí la ṣe àti ṣẹbọ sí Allah anábì wa ga àbí ọ̀gá ọ̀gá púpọ̀ ṣùgbọ́n bí kò máa pè kọ́ tọba ti lè pè o ti ṣẹbọ sí Allah wọ́n wá ń ṣe tọ̀wá níbi tọ̀wá rẹ ọwọ́n ń sọ pé yá Aliyu yá Hussein yá Aliyu yá Hussein yá Aliyu yá Hussein báwo kí ló ń ṣe yín ó ń ṣẹbọ sí Allah nítorí pé Ali ọ̀kan náà àwọn sàhábẹ́ mi ká máa pè é kọlẹtọsí Hussein ọmọ Ali ọ̀kan náà àwọn sàhábẹ ni kọlẹtọ ká máa pè é kọlẹtọ ká máa pè é nítorí sẹun lédè kúkúrú ọ̀nsẹ̀bọ̀ sí ọ̀wà gẹ́gẹ́ báwọn ṣíà kí wọ́n ṣe máa ṣe nítorí máa ń ṣe tọ́wà wọ́n máa ṣe yá Aliyu yá Hussein. àkàràmọ̀kànlá ọ̀nsàdúà nsọ̀kọ̀ yá Jibril yá Mikail yá Israfil yá Malakul Maut pa àwọn màlàíkà báwọn kí ló ń ṣe ọ̀nsẹ̀bọ̀ sí àwọn màlàíkà ẹ̀dá tó lò wá dá tó ṣe pé wọ́n tóbi púpọ̀ ni wọ́n sì ní agbára kọjá sísọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ sí ká pè wọ́n wọ́n lẹ́tọ̀ọ́ sí ká pè wọ́n ókè tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí ká pè wọ́n táwọn kúrúǹtù láàmú wa pè wọ́n á gbé ya Ahmed Tijani ya Abdulkadir Jailani ya Ahmed Rifai ya Ahmed Badawi kí ló ti yẹ ṣírkùn ó ti ṣẹbọ sí Allah a gbọ́dọ̀ pé nǹkan mi yàtọ̀ sí Allah ẹ wá ṣàdúà àdúà tẹ ṣe yín wọn lè ka kótóbà wọn làwọn ka súrátù Yásín o tún wọn ní kótóbà kótóbà yín kí ni ń jẹ bẹ́ẹ̀ nínú tírà kan wọn ní du'aul fawzil azim ẹ wá rí ń bẹ tí wọn kọ àwọn kankan àdàdà bílù yá àdàdà bílù yá sàdàdà bílù àwọn tani bílù bílù yẹn mo ń bí yín ni abẹ́rẹ́ rí síra ń rí adúpẹ́ pípọ̀ wọ̀ tàrí so bílù bílù tó ń pẹ́hùn ṣírkùn bìlà ọ̀n ṣẹbọ sí Allah sálámà pé Allah ẹ wo bí tí olúwa wá dáadé Allah fẹ́ pé tẹ̀ ń bá ń pè ọ́ gẹ́gẹ́ nàbì sallallahu alaihi wasallam ṣe sọ wọ́n fẹ́ kẹ́ máa tẹnumá kẹ́ tún tẹnumá kẹ́ tún tẹnumá ẹ̀yin ni ó sùn kò ní sùn Allah ya allah ṣàánú mi ya allah má dà mí dára mi ya allah má wo bí mo ti ṣe jẹ́ ẹlẹ́ṣẹ̀ ya allah dákun má fi mí lẹ̀ ya allah sórí bó ṣe ń wí ìwọ ni ó sì kò ní sọ allah ìsìn jẹnu sábàbí tí màá jẹ́ ká dùn ọgbà ẹ máa tẹnu ma ẹ máa tẹnu ma ẹ máa tẹnu ma ẹ gbọ́dọ̀ jẹ oṣù yín àmì ẹ gbọ́dọ̀ pé nǹkan mi yàtọ̀ sí Allah akramakumullah kì í ṣe dandan ni kíkẹ́ bá tọrọ nǹkan kó lè wọ fún yín ní tẹ tọrọ ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti lè ṣàdúà yọ gbàládà nítorí pé o ti jọ́sù nítorí pé àdúà huwa al-ibada anabi sallallahu alaihi wasallam ó ládùá ní ìjọ́sìn torí ẹ̀ tó bá ti ṣàdúà nínú kólú ó ṣe nǹkan tó ń fẹ́ fún ọ anabi ní sọ fún wa àbí kó mọ̀ fún ọ ní tó ń fẹ́ kó wá sóore míì fún ọ tó ṣe déédéé ńtọ̀ nfẹ́ torí pé òun mọ̀ wípé nǹkan tó tọrọ tó bá polówó wa bá ṣe fún ọ kò sóore ń bẹ̀ wàláhù ya'lamu wa antum la ta'lamun aláhù lọ́mọ ẹ̀yìn ọ̀mà àti kó sì jẹ́ pé ó fi ládàá kó pọ̀ ń kó fi sílẹ̀ fún ọ wípé gbàdúrà gbẹ̀dà òkè àmà ewó ló fò kò sófò bẹ̀. torí di eléyìí a gbọ́dọ̀ ṣẹbọ sí Allah a gbọ́dọ̀ pé nǹkan mí tó bá ti lè ṣẹbọ sí Allah ó ti bà ìsìláàmù rẹ̀ jẹ́ olùwà ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billahi faqad iftara ithman 'azima Allah ní forí jẹ́ nìkan tó ṣẹbọ sí tọ́wọ́ kú lórí ìṣẹbọ ńlá ìṣùbà Allah máa ń ṣàforíjì ẹ̀ṣẹ̀ tí ó tó ìṣẹbọ téèyàn ṣẹ̀ kéèyàn kú láì túbá ó máa ń ṣàforíjì rẹ̀ fẹ́ni tó bá fẹ́ yẹn ni kíkọ́ bá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ yẹn jẹ́ ìṣẹ̀bọ sí Allah àtọrọ àforíjì tá a fi kú olóòmí forí rẹ̀ jìn wá láéláé àmọ́ tó bá ń pèsè tá a ṣẹ̀ ẹ̀ṣẹ̀ míì ni tó kéré sí ìṣẹ̀bọ sí Allah àwa láì tọrọ àforíjì Allah ó ṣàforíjì rẹ̀ fẹ́ni tó bá fẹ́ nínú àwọn ẹ̀dá rẹ̀ torí rẹ̀ ká sọ́ra ẹnikẹ́ni tó bá ti lè ṣẹbọ sí Allah ó ti dá ẹ̀ṣẹ̀ ńlá ìṣẹbọ sí Allah ó ń lẹ̀ṣẹ̀ tó tóbi wọn ò fi nǹkan kan ṣẹ Allah tó tóbi tó ká ṣẹbọ sí Allah dandan agbọ́dọ̀ jìnnà sí i àwọn gbọ́dọ̀ rìn ní gbèrígbèrí ní tí ó sọ wá di ọ̀sẹ̀ bọ̀ ọ gbọ́dọ̀ búra lórúkọ ẹlòmíì sí Allah ò gbọ́dọ̀ pa ẹran lórúkọ ẹlòmíì sí Allah o gbọ́dọ̀ bẹ̀rù ẹnì kankan yàtọ̀ sí Allah ní ìbẹ̀rù wípé onítàn lè dáfa burú sí ọ o gbọ́dọ̀ bẹ̀rù ẹnìkan bẹ́ẹ̀ Allah nìkan ló lè dáfa burú sí wa èèyàn lè gbèrò fún ọfà burú sí wa tó lù ọba gbà kò lè rí sí i ṣùgbọ́n ká bẹ̀rù wípé ejò lélẹ́yìí ká sáfù kìnìún lélẹ́yìí ká sáfù eléyìí ò sínú pọ̀ sẹ́bọ̀ sí Allah nítorí pé ìbẹ̀rù tó lu àti dámọ́ mi yàn ni kò tó ń bẹ́ẹ̀ sọ́ra fún o kò sì bẹ̀rù kọ́ ọ má bàa ṣubú sí kòtò ọ̀sẹ̀ bọ́ sí ọ̀lọ́ ṣùgbọ́n kọ́ ọmọ wa bẹ̀rù ìpè nìkan bẹ tó lè pàkádà ara rẹ dà tani níbo lọ wà ìlú wo ni gbé àdúgbò lọ wà ta ló lè yí kádàrá padà kò sí ẹni tó lè yí padà fi Allah torí de lẹ kó máa bẹ̀rù pé àwọn kan ò ní jẹ́ kó ga talẹni náà tó lè pé kó ga Allah taló lè pé kó má ga Allah torí ọ̀rọ̀ Yorùbá ọ̀hún tó máa ń sọ pé olúwa ń bẹ ènìyàn náà wà ìsọkúsọ ni àwọn ọ̀sẹ̀ bọ́ ni nítorí pé èèyàn ń bẹ àmọ́ kí ni bíbẹ rẹ̀ já má lẹ́gbẹ̀ẹ́ bíbẹ Allah ó kí etí Islam rẹ̀ torí pé tó o bá ti lè ṣẹbọ pínrín ẹ̀sìn rẹ bàjẹ́ o innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-janna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar dájúdájú ẹnikẹ́ni tó bá ṣẹbọ sí Allah tó sì bá bẹ́ẹ̀ kú Allah ti ṣe wíwá al-janna léèwọ̀ fún iná ní ọwọ́ àwọn alábòsí wọn sì ní ní alárànṣe eléyìí tó túmọ̀ sí wípé ìṣẹbọ sí Allah ó máa ń ba gbogbo sẹ́tẹ̀yàn bá ti ṣe jẹ́ yọ sọ̀yàn di kèfèrí lẹ́yìn ìgbà téèyàn ti jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ ṣọ́ ara wa gbogbo tó lè sọ wá di ọ̀ṣẹbọ ká jìnà sí walaqad uhiya ilayka wa ila alladhina min qablika la'in ashrakta layahbatanna 'amaluka wa latakunanna sallallahu alayhi wa sallam àti ránṣẹ́ sáwọn ẹni tó síwájú rẹ̀ fífi tó ọba ṣẹbọ sí Allah olúwa mi mo búra pé gbogbo sẹ́rẹ̀ ọba jẹ ó sì jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí ó ṣòfò tolu aba sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam bóòlù tiwa agbọ́dọ̀ jìnnà sí ọ̀nà táwọn èèyàn fi ń ṣẹbọ sí Allah ọ̀pọ̀ omi ìlé hàn ọ omi ìlé má hàn ọ torí ẹ̀ lànàbì ṣe اللهم ń ṣàdúrà بك allahumma inni a'udhu bika an ushrika bika wa ana a'lam wa astaghfiruka mimma la a'lam ìwọlúwa mo sáàdì rẹ o níbi kí n ṣẹbọ sí ọ lẹ́ni tó máa mà ṣe bẹ́ẹ̀ mo wá ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ níbi èyí tó ṣeé ṣe ká pé mo ṣe tèmi ọ̀mà ẹ̀dá kùtà náà bìbá kọ́ aládùn àbáyé ó túmọ̀ sí pé ẹnìkan ò lè máa jánu kọ́ máa fánu kọ́ máa sọ pé àwọn akọjá bẹ́ẹ̀ ìwọ wo àfi kó ló wọ́n sànù wa kó sànù wa kó má jẹ ká ṣẹbọ sí torí di eléyìí gbogbo ọ̀nà tí wọ́n máa ń gbà tí wọ́n fi máa ṣẹbọ sí Allah ọ̀gbọ́dọ̀ gbàgbẹ́ mọ́ lọ jó oyèkóyè oyèkóyè tó ní í ṣe pẹ̀lẹ́ bọ ọ̀gbọ́dọ̀ jẹ́ torí jẹ́jẹ́jẹ́jẹ́ lóye wà lẹ̀ kó tó di pọ̀ pé rẹ lọ́mọ yìí o sì ní dandan nǹkan àwọn bàbá yín òní dé kọ́ pa oyè yìí gbẹ́bọ

mùsùlùmí ìgbàgbọ́ ọ̀rẹ́ tó nì tó ṣe pé yóò ti ọlùkọ́ ṣẹbọ sí Allah má mú lọ́rẹ̀ o wọ́n bẹ nínú àwọn ọ̀rẹ́ tó ṣe pé tádàn ò bá ṣe wá yóò fi yé wa pé àmúwa Allah eléyìí ń lọ yẹ ká mú lọ́rẹ̀ àmọ́ ọ̀rẹ́ tí ó pe ń hmm, hàn àyè àyè báwo à ike ìdúlọ́wọ́ nù ìdúlọ́wọ́ nù kí ni èso ojú lásán jájáde sọ̀rọ̀ yìí àkọ́rẹ́ tójú bọ́lé tó bá ti múru wọn lọ́rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n wọ́n padà gbé ọkọ lóhun tí ọ̀dà nítorí pé ìwà tọ́rẹ̀ bá wù lọ́rẹ́ rẹ náà máa bá wù ní máa jẹ́ kí ìrẹ́pọ̀ ó nítumà ọ̀dọ̀ wọ wa ká ṣọ́ra fáwọn ọ̀rẹ́ tí kó bá wa àwọn ọ̀rẹ́ tí ó tiwa jẹ́ ká sì jẹ́ ẹni tó ní àgbẹ̀kẹ̀lé tó lágbára sí ẹlẹ́dàá wa allah kágbà ìpè kó lẹ́nu sọ ìbànú ìlànà kẹsàbọ̀ allahu lẹ́nà kò sí nǹkan kan tí ó ṣe wa àfi tó lu akọ. àwọn nǹkan tó ń ti ṣe ní tó túmọ̀ sí pọ̀ ń ṣẹbọ sí allah lọ pàdé nílé nǹkan tí a sọ̀rọ̀ tó ti pé ńlá máa rí gbogbo gbàtàbà wọlé ó ti jẹ́ ẹlọ́jà nílé mi tíra ni wọ́n dè má nílé mi àdó ni wọ́n fi kọ́ nílé mi àpáàdì ni wọ́n wé òwú ma ilé mi odó làwọn fi kọ́ ibòmí apẹ̀rẹ̀ ni wọ́n so kókè gbogbo ẹ̀ ògùn ni sẹ́mi pé a ò lè sorú nǹkan yẹn máa bá wọlé wa ká má nígbàgbọ́ kan sí i agbàgbọ́ pé oní ọmọ dáàbò bò wa oní ọmọ ṣọ́ wa kò ní jẹ́ káwọn olè wọlé wa kò ní jẹ́ kẹ́ni tó fẹ́ gbé wa ṣe tó fẹ́ ṣe wá jàǹbá ọ̀yálé wa tó lè bá tiẹ̀ wọlé wa apẹ̀rẹ̀ oní ọ̀sọ̀kalẹ̀ tí wọ́n máa pami sí abẹ́ kan odóyún ni ó bomi sí tí wọ́n gún ipò dìgbà tó bá tó mú omi ó wàá mú láì ṣe sí ẹ rí i pé àwọn àgbàgbọ́ burúkú iná làwọn àgbàgbọ́ tó mú wọn máa so gbogbo nǹkan rọ̀ ọjà lónìí kò gbọ́dọ̀ dọ̀la nítorí pọ̀lá lè pẹ́ ikú lè pa ọ́ kílẹ̀ ọ̀lọ́ tó máa ntòsí kú lórí ẹ̀ ni wọ́n fi ṣèṣirò fún ọ. nígbà tá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n rí ìfúnpá lápá sàhábé anábì ní kí lélẹ́yìí ó ní minal wahina níṣẹ́ làwọn máa ń fi sápá nítorí pé lè bá wọn sòògùn iṣan tí máa kọ́lẹ̀ bá ní lápá anábì ní ẹ̀zẹ̀hà jádàmì sẹ́yìn náà lẹ́sẹ̀dé ìdókè ìlà wà náà torí pé kò ní sàlékún kankan fún ọ àti pé tí ìfúnpá yìí bá ṣẹ́kù lápá rẹ̀ tó ọba fi kú máa ọ̀fìláṣà abadan òní sórí rẹ̀ láéláé sanabi bá sọ bẹ́ẹ̀ fún sàbẹ̀ tí gbogbo ogun tiẹ̀ náà o rò pé ń téèyàn ní téèyàn fi sórí rẹ̀ ni ìṣẹ́bọ sí Allahu ọgbọ́dọ̀ já dànù kọ gbàgbé rẹ̀ kó dúró sí Allahu azza wa jalla sọmọ pé èyí jáde ńlẹ́kọ̀ọ́ tó di oúnjẹ òrùka tó fi sọ́wọ́ òrùka ògùn ni ọgbọ́dọ̀ já dànù gbogbo àwọn ètò ìrìnmọ́lẹ̀ ọgbọ́dọ̀ lọ hù dànù nítorí kọ́ ọmọ bá fún pẹ̀lú ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí ilé ìtajà rẹ tí wọ́n máa ń tẹ́ ìrìnmọ́lẹ̀ tẹ̀ pé láwọ́rò ìṣẹ́bọsí ọlọ́ọ̀hún olùwà ni máa bá ní mérò wá oní sì máa mú kérò ọ̀dà torí rẹ gbogbo ògùn òfo tó tẹ̀ ọgbọ́dọ̀ lọ hù dànù nítorí kí o lè bá bá ọlọ́ọ̀hún eléyìí pàtàkì púpọ̀ nínú rẹ̀ náà ní ká dúra fún ẹlòmíì tó yàtọ̀ sí Allah bí ká dúra fálìjànù bí ká dúra fún màláíkà bí ká dúra fún ìwìn àbí ká dúra fún ṣéwù kan wọ́n ní kẹ́ ẹ lọ dú ẹran ẹran dúdú ni lórí àpáta dúdú ní alẹ́ tó ṣókùnkùn birikiti tí Allah náà lè fẹ́ dú ẹran fún ẹ̀yin tẹ̀ ń tẹran àṣọ wọ́n wá wọnú ọjà wọ́n declare state of emergency wọ́n ní àgbò dúdú abìhó dúdú tí àwọ̀ míì tí ó là lára tí àgbò tí wọ́n fẹ́ jẹ kí ni àtọ̀ dúdú àti funfun ìgbà tí wọ́n máa ti sọ pé kọ́lọ̀ báyìí làwọn wá ìwọ́n tó bá wọn wá gan ọ̀daràn yan nítorí pé kèé ṣe tí wọ́n fẹ́ jẹ ẹ sì máa báwo ológun ti ṣe ń tàn wọ́n jẹ tí wọ́n mú wọn ṣẹbọ sí Allah àwọn ń tàn wọ́n jẹ nítorí pé wọ́n gbọ́n jù wọn lọ ẹ rí i pé àgbò dúdú kò tún ní ju ọ̀tún lálọ tó tún ti padà sọ́jà ní tí wọ́n fẹ́ lò lára rẹ̀ wọ́n ti mú un yẹn ni pé wọ́n wọ́n fẹ́ kọ́ ra àwọn ò tún lọ tún ta oògùn míì táwọn ò gbé fún ọ kò bùkátà káwọn pàwọ́ akramakumullah ọ̀dọ̀ wa wà pàápàá ẹ̀yin màmá màmá ẹ̀yin lẹ máa nálé ológun jù ẹ̀yin ní ìsìláàmù yìí lè tètè bàjẹ́ jù tí ẹ bá ti torí tọkọ lọ lé ológun ẹ ti torí ọmọ lọ wọn lè pa àwọn òrojú ọkọ ńlẹ mà òkè lójú ọkọ wà àwọn fẹẹ rí bọ yọmọ análé ológun yọlọmọ gbagbakugbà wọn lè gbégbó òfò kan fún un pé tọkọ bá ti sùn kọ́ mọ́ pọkàn lé lórí mélòó nu yín lọ́gbà pé kọ́kọ́ lọ sí kọ́bọ́ọ̀dù rẹ̀ lẹ́yìn rẹ̀ nítorí pé nǹkan tó gbé sínú kọ́bọ́ọ̀dù kọ̀ dáa omi gbé sìgìdì inú kọ́bọ́ọ̀dù ẹlòmíì ó sì sórí tọmọ yóò máa nálé olóògùn wípé ọmọ òun àwọn tí ń bínú rẹ̀ pọ̀ sani ọ̀lẹ́ni tí ń bínú rẹ̀ láyé títọ́mọ rẹ̀ ti jẹ́ nọ́mbà wán yọ máa lọ nálé olóògùn títí wọ́n tún mọ́ ọmọ náà lẹ́yìn a'udhu billahi minash shaitanir rajim látàrí análẹ́ ológun análẹ́ ológun ìyá mi ò jọ lọ́sùn ìyá mi yóò jẹ alágẹ̀má ìyá mi yóò jẹ ẹni tó ṣe pé ń bá wọn gbégún ń bá wọn gbégún nítorí kíni nítorí pé kò fẹ́ kí tọmọ òun gbé tó lóòótá ni ọ̀hún á ní ṣe kí tọmọ rẹ̀ gbé nígbà tó yọ ọ̀sẹ̀ bọ́ kalẹ̀ ilé afa àtọ nánà sọmọ fáwọn ẹlẹbọ làwọn náà ni àfa àtọ náà ń tẹ yanrìn tẹ yanrìn máa jẹ kéèyàn máa ń tọpa máa ni yanrìn wo ló lè jẹ ká máa ń tọpa máa wọn ò ṣe sọtì ẹ fún gbogbo ń tọpa máa nígbèsè ayé tiẹ náà ti ń dà láàmú ta ló sàlàyé tiẹ fún ọ̀pọ̀lọpọ̀ ogun gan ẹlòmíràn mọtò àwọn àfa mi torí pé ìtí awo tí wọn gan ó ti ti babaláwo lọ tọ́ba dàbí irọ́ ibi tó kọ kúndì rẹ sí nákẹ́lì rẹ sí gbé wa ẹni pé nákẹ́lì ọ̀pọ̀lọpọ̀ nu wa yọ ọmọ sọ pé wọ́n tẹ ojú fa ètò wọn fi òkun òfi ẹfun tẹ ètò wọn fi òsùn tẹ ṣé anabi lọkọ alẹ ní níta anabi ṣe kunu anabi náà lóní ká máa sun olóko láàyè anabi lóní ká máa lé alàgbà kádùúgbò kẹkẹtẹ bá ti yọ gbogbo alágbó pa dáràn lónìí sára dáná mi fi kọ́ wa náà nù ẹ̀ mọ́tí ó tó bẹ́ẹ̀ ṣe mọ ògùn ògùn ní lọ́pọ̀lọpọ̀ ti ya páàbù mọ́ra rẹ̀ lọ́wọ́ wala hawla wala quwwata illa billah kí ló dé tó fi jẹ́ pé ẹ̀yin tó yẹ kẹ́ fa àwọn èèyàn mànà ẹ̀yin tó yẹ kẹ́ fa àwọn tẹ̀tẹ̀ tí wọ́n fi kó lọ́wọ́ ewu tí wọ́n fi bọ́ sí ibùdó ayọ̀ ẹ̀yin gangan lẹ́ ń lọ́nà ẹ̀yin gangan lẹ́ lórúkọ kó kéwú síbẹ̀ ìlẹ̀ mú kọ́pọ̀lọpọ̀ máa ṣẹbọ sí Allah síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfààní gbẹbọ fún wa kó gbé lọ sórí ta abẹ́yẹn ọmọ abẹ́ rẹ̀ òní ò gbé ẹbọ fún wa kó gbé lọ sórí ta síbẹ̀ ọ̀dọ̀ àwọn babaláwo nìkan ló ti ẹ kárí yìí A'udhu billahi minash shaitani rajim kí ló dé tóbi jẹ́ pé islam tó ló wá fi rán nàbí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní funfun nẹ́nẹ́ tọ́mọ́ gidi ẹ̀jẹ̀ pọ́sẹ́kùn funfun má ẹ̀jẹ̀ pọ́mọ́ gbogbo ẹ̀gbin gbogbo dọ̀tí lẹ̀ ń fi yí la bẹ́ẹ̀ sì ni ara yín nìkan lẹ́ dọ̀tí o ẹ̀ lè dọ̀tí islam torí pé sì sọ́tọ̀dọ̀ allah wa ni àwọn tí wọ́n máa ṣàlàyé rẹ̀ fún wa tí wọ́n máa yànnà náà òdodo fún wa wọn ò ní ṣàlàyé máa sí ìjọ́ gbẹ̀ndàlùfẹ́yàmù láti ẹ̀zá lùpọ̀ akíkọ́tún من أمتي على الحق ظاهرين لا يضرهم من خالفهم ولا من خذلهم حتى يأتي أمر الله وهم على ذلك الدين والوان لكن نبي محمد صلى الله عليه وسلم àwọn èèyàn kan ní yé máa fẹ́ lórí òdodo tolúwa máa ràn wọn lọ lórí òdodo ẹni tó takò wọn àtẹni tó ń wìn wọn dání wọn títí sàkẹ́ Allah ò fi dé tí ọba ti tàwọn eléyìí ẹ̀sìn ọba bàjẹ́ sàn yìí ẹ̀sìn ń pòórá sàn yìí nàbà tó fẹ́ ṣe ti lè máa mú tí fìlà jábọ́ lórí ẹ̀ tó ti pàdó láàrí tí lè máa mú nù àbí babalóòsà ẹ̀ dáhùn o babalóòsà ni ẹ̀ àdóbáwò a'udhu billahi minash shaitani rajim sẹ́yìn mọ̀ yìí pé àwọn ẹni tó bá jẹ́ aṣíwájú láyé irú pátá máa ń kó lára àwọn èèyàn ní dáadáa àtàìdá ọ̀pọ̀ ẹlòmíì ti sọra fàdò ọjọ́ ti pẹ́ àmọ́jọ́ tó rí tàdó jábọ́ lórí ìmáàmù àwọn nínú fìlà rẹ̀ yóò tún ti padà sídìí àdó pé àsekò burú. subhanallah gbogbo tó lè mú atẹ́bọ sí Allah ká jìnà sí má wọ ẹgbẹ́kẹ́gbẹ́ ọlọ́wọ́ ẹgbẹ́ ológbò ni kí ló fẹ́ fi sìn wọn gbogbo ẹni tó bá ti lówó àfikọ́ wọ ẹgbẹ́ olóògbò ni torí kó lè ba àmọ́ bẹ lábẹ́ ẹ̀sọ́ sẹ́mi kó àwọn ọmọlẹ́gbẹ́ olóògbò ni èkú àbẹ́ ẹ̀kọ́ ni àwọn èkú wọ́n ti takú láyà nígbà tó ti wọ ẹgbẹ́ òfò tó bá ti wọ ẹgbẹ́ òfò ó lè fẹ́ máa ṣẹbọ sí ọlọ́ ọ̀nà ni ọlọ́wọ́ ẹgbẹ́ àjẹ ó lè fẹ́ máa ṣẹbọ sí ọlọ́ ọ̀nà ọlọ́wọ́ ẹgbẹ́ mẹ́rin ó lè fẹ́ máa ṣẹbọ sí ọlọ́ ọ̀nà kí ló bí ọwọ́ ebi mùsùlùmí ni wọ́n ebi mùsùlùmí ni wọn kí ló gbé ọwọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ òkú àtàdánù ìsìláàmù tó lù wá fi rán nàbì sallallahu alaihi wasallam ó ti kó kún ojú ẹ ó ti kọ jọ lójú ó jẹ ọjẹ nǹkan bàbàrà lọ́dọ̀ rẹ̀ náà ló sì bá kú eléyìí ó jẹ ọwà lùjẹnà ẹnikẹ́ni tó bá fi ọ̀sẹ̀ gbẹ́gbẹ́gbẹ́ ọkọ̀ ọkọ̀ ọkùn lẹ́ẹ̀kan náà ni kéde pé kọ́mọtínú kọ́mọtínú yóò bá lẹ́bù yorùbá lẹ́vù wọ́n fẹ́ràn rọ́ àtẹ̀tẹ̀jẹ́ ọmọ pé nǹkan wọ̀n dá o ó sì ní sí o ọ̀wá ní sọ fún un nígbà tó bá pẹ́yìn dà ọmọ akpé à olórí ibú ọ̀fẹ́ ń sórí ibú kí ló dé tẹ̀ sọ ẹ sọ fún lójú rẹ̀ kọ́gbọ́ ẹ wà ní àìsójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án àkà àbẹ́ẹ̀kọ́ ni tọ́ba tí wàá pẹ́yìn dà àmọ́ wàá kà ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn lọ́mọ wọn la wọn fẹ́ràn ká sòdodo ẹ̀yin náà lẹ́yìn pé àìwí bẹ́ẹ̀ kà kú bẹ́ẹ̀ ẹni tó dodo láyé òtítọ́ ni Yorùbá máa sọ òtítọ́ ni wọ́n máa sọ wọn ò ní tó dodo nítorí wọ́n sọ fún ọ tí náà fi ní bí ọ ni wọ́n sọ. akramakumullah iná ló ń fa tọpọlọpọ fi ń ṣẹbọ sí Allah wallahi torí pé wọ́n kúnu wọ́n mọ òdodo wọn ò ní sọ wọ́n mọ òdodo wọn ò ní dúró eléyìí ó ní í ṣe pẹ̀lú àtúbọ̀tán rẹ̀ o sọ̀ra fún ẹbọ. E wọ́n ti kẹ́nìkẹ́ni kú ọwọ́ ntí ọ̀dà wọ́n ti wọ́n mú àwọn ẹgbẹ́ òfò ẹgbẹ́ àdánù lẹ́yìn kan bá fún ọ ní nǹkan jẹ́ má gba nǹkan jẹ kó tó béèrè o kí lọ́ọ́ fẹ́ fún mi jẹ nítorí pé nínú ẹgbẹ́ òfò ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ wà tó yẹ kí wọ́n máa mú wọn wọ̀ látàrí pé wọ́n fún ọ ní nǹkan jẹ ni nǹkan jẹun tí wọn náà bá ti sàn ọ́ bàrà rẹ láàrin wọn kódà ìyàwó rẹ onísọ pé i love you i love you imú nǹkan bọ̀ pé ẹ yanu my dear i will never open my mouth kó tó sàlàyé. mo rò pé yé torí pé níta bá jẹ wọn ni kò sí nǹkan fi kò sí nǹkan tọ́ta lè fi rí wa gbèsè fi níta jẹ sínú wa. èmi náà lọ́ọ̀bù ẹ̀bọ kí ló fẹ́ fún mi jẹ èyí ò yẹ kó bí jà ẹ̀ pàdé sáwù mo rò pé yé wa ọmọ lọ jẹpa mẹ́pa tó bá ti jẹpa mẹ́pa tiẹ̀ bọ̀ torí di eléyìí báyìí sọ̀ra ẹnìkan ló ń mú ọ fi kan. ṣàlàyé ibi tá ń lọ kó tó di pa lọ yéésì pé ah ọ̀rẹ́ mi ṣé àárín wa ó ní ah dákun tún sílé sàlẹ̀ kòkó ńlẹ̀ tẹ̀lé ọ táwa dé no going back zone sẹ́mi pé téèyàn bá yàn nù ṣàlàyé ibi tá ń lọ ọ̀rẹ́ wa àwọn nǹkan kan wà tó ṣe pé à ń fi tún ìjọmọkùnrin wa ṣe èèyàn gbọ́dọ̀ túra lẹ́ngbà kankan àá ah, ah, ṣé obì làwa ni tó jẹ́ fún ọ̀gbọ́dọ̀ tí wàá lẹ̀ gbà pé wọ́n ẹni pé afẹ́ kóbì láti ṣàgámù à ń kó lọ kánù àgbọ́dọ̀ di dáadáa tó bì làwà ni. tó gbogbo àwọn èdè burúkú tó máa pè fún ọmọ wájì nítorí pé tó o bá sọ́ra bí wọ́n ti ṣe mú yàn lọ sí kéèyàn ti ṣẹbọ sí ọlọ́run. omi ti wà tó pé àti wọ ọ rọrùn ju àti fẹ́ jáde lọ. tẹ̀lé wọ́n fi yí ọ ike ńgbà tó ti wọ̀ báyìí nítorí ọba lóò ṣe má àwọn kan ni o. èyí jẹ́ ti arákùnrin kan ó ti wọnú ẹgbẹ́ òfò ẹgbẹ́ ayé ọwọ́ lọ hajj nàtọ́ wá hajj Allah azza ọwọ́ amú kí Allah kọ́pọ̀ fún ọkùnrin wa pinnu ike ẹgbẹ́ tóun ṣe sẹ́mi kókùnkùn ò ní kùn kó nínú ọmọ mọ́nú ara rẹ̀ gbogbo alẹ́ máa ṣèṣe pa ní mánì àní mánì ṣùgbọ́n ibi tí kálukú ti ń ṣe Allah kálukú mà. arákùnrin wa pinnu pé tóun bá ti padà délé òun tún ní sẹgbẹ́ táwọn ṣe má torí pé ẹgbẹ́ ẹbọ ni lóòótọ́ ìgbà tó padà délé wọ́n retí pé yọ wá sí ìpàdé wọ́n lọ́la oṣù kínní oṣù kejì oṣù kẹta kọ̀ wá wọ́n aràn yẹn kí ló dé tààrí ọ nípàdé má ó lóun ti tú bá ní òun sẹgbẹ́ má òun sẹgbẹ́ wọn ni à ẹ̀yin wá sọ pé òun ṣe má ìyẹn sọ pé òun ṣe má iná ni kọ́ ọ mọ̀ wọ̀ ọ rọrùn ju kọ́ ọ sọpọ̀ wọ̀ ọ jáde lọ. wọ́n á kí ni ọ lájà wọ́n náà máa apọ̀ ni Allah báyìí lárakùnrin yìí ó ní tó wọn bá kú lò wọn yà kú òun ti bá Allah nípinnu pọ̀ òun ní sema wọ́n gba gbogbo yẹn dúró láti pa wọ́n bá gbọ́ pé nìkan kú ẹnìkan tó kú àtàwọn tí wọ́n rán pé kí wọ́n pè pa nǹkan yẹn ń dàdé wọn lórí ẹnìkíní kú ẹnìkejì kú wọ́n tún rán yàn padà sí pé kí ni tó ń fi ń sa sẹ́nu pé yòówó ò ní má nìkan ju pé kílẹ̀ ń fi ń sagbára lọ fún àwàlálà àhà yòówó gbà pé ọlọ́run máa ń sọ̀yàn débi pé kọlu wò ọkọlu transformer àwọn pé ò lè tàdédé jẹ́ transformer àfi kó ológun abẹnú gbọ̀ngbọ̀n. kí ni tó ń fi sagbára wọn tó fẹ́ mà sí rí ẹ̀ ó ní Allah òun ní nǹkan méjì wọn ní à àmà báyà Allah yín yẹn ọlágbà tó bá à ó dá nǹkan kan mà ó dá nǹkan kan mà ẹnu ẹ wọ́n gbẹ̀ tí Allah ọjọ́ náà yẹn ìgbọ́rọ̀ tó ọkùnrin yìí báyìí bólú àti torí ẹ dákun torí ti Allah gbogbo ọ̀nà tó ń kálukú bá fi mọ̀ pọ̀ ń ṣẹbọ sí Allah ká pàtì lónìí kò gbọ́dọ̀ dọ́là ọ̀la lè pẹ́ ìsẹ̀mí wa tẹ́ rí ìsẹ̀mí tó ṣe pé ó lòdì wọn tó lù wá fún kálukú ni iye mímí táàmì kò ní lé tí mímí ìgbà ti pé áàpù náà kò wá ní dáa wípé nílé ayé amara wa kójú ọ̀nà téèyàn máa gbà téèyàn máa fi wà lùjánà láti mara wa kí ló dé tó fi wá wọná olùwádàkùn máa ṣètò abẹ́ ọ̀kan pàtàkì títí máa mú ní ti bẹ́ẹ̀ ó ní sẹ́gbọ́sẹ́ ọ̀lọ́ gbogbo nǹkan téèyàn ní pátá ìní máa bàjẹ́ ẹ ti ṣe sọ̀lá nígbèsí ayé yẹn ọ̀pọ̀ ẹ ti ṣe yàmù Ramadan ọ̀pọ̀ ẹyọ zakat ọ̀pọ̀ ẹlọ hajj ẹtún lọ umra ẹtún ṣe hajj nàfìlà ẹnṣe dáadáa ẹnṣe dodo ẹjẹ ní ti máa náwó sójú ọ̀nà Allah gbogbo ẹ pátá ní sẹ́bọ̀ tí Allah máa ń bàjẹ́ yọ ba gbogbo ẹ̀jẹ̀ pátápátá tí ò ní sẹ́kùn kankan torí ẹ ẹjẹ ajínà sí o wọn ni kò wá jọba tọ́lá àwọn aràn bàbá rẹ ní máa jọba sọ pé mo yáàtò èmi ọ̀fẹ́ kì í sèmi nìkan bàbá mi bí àmì mi ò èmi ọ̀fẹ́ lè máa dá torí pé mi mùsùlùmí lè mi torí kò lè ṣeé ṣe kọ́ ọjọba kọ́ sẹ́kù lórí Islam kò lè ṣeé ṣe àfi tí ìbá ṣe Yorùbá yìí nítorí pé ọba ẹ̀rí pé ọba ó lòun ti bá lórí gbogbo nǹkan gbogbo ẹbọ lẹbọ lóògùn gbogbo àwọn olóògùn gbogbo àwọn ẹlẹbọ gbogbo àwọn olóòṣà gbogbo àwọn aláwo gbogbo àwọn àjẹ́ gbogbo àwọn ẹ̀mẹ̀rẹ̀ gbogbo àwọn oṣó tí gbogbo wọn náà ni wọn máa ṣe oná sì máa ṣe bàbá ńlá àti ìyá lọ́wọ́ yóò sì máa forí balẹ̀ fáwọn alálàálẹ̀ yóò sì máa júbà fáwọn òtàlú torí kí lu ọmọ bá dàrú máa lọ́wọ́ téèyàn lè wá ṣe gbogbo eléyìí kọ́ sẹ́kùnú Islam kò lè sẹ́kùnú Islam tani wọn pè lálàálẹ̀ gan ẹ bá àwọn ọba tó ti kú tó ti kú tó ti kú tó ti kú àwọn náà ló dóòtà tí wọn tún máa pè torí ọ̀dọ̀ wa wa àwọn agbọ́lọ́ jó irọ́ kan wọ́n ti kábíyèsí fún ọ tí wọ́n náà sì mọ̀ pé jẹkulẹ̀ dín ní kábíyèsí báwo ẹ tún jọ pàdé ń kọ́ọ̀tù tòótọ́ mọ̀ pé kábíyèsí kò sẹ́ni tó lè bí ọ léèrè wọ́n sì ń bí léèrè pọ́ gbalẹ̀ rẹ̀ sọ́yẹ sẹ́ni fún ti sakura kábíyèsí fa ìwọ sì pé rárá bíi tèmi kọ́ máa bí ọ léèrè ó tẹ́lẹ̀ gbalẹ̀ rẹ̀ so ọwọ́ wọ́n máa ṣubú fún ọyún tí ọ̀tọ́ yun iná lọ́jọ́ lójú àtàwọn ẹ̀bùn tí wọ́n mọ̀ fún ọ alùkìyàmọ̀ ńkọ́ ọ̀pọ̀lọpọ̀ tọ́jọba tó bá lọ mọ́ṣáláṣí ń jọjú mà tó bá ti dé tà dé báyìí òṣàlù náà kọ́kọ́ lọ forí kanlẹ̀ fún pé má bínú o torí mo ṣe bẹ́ẹ̀ láti tu àwọn mùsùlùmí nù ni o ẹ má bínú sí mi o ẹ̀yin alálàálẹ̀ ẹ má bínú sí mi o subahana islam náà wà dà ọ̀ àkútà àwọn aláìníṣẹ́ kan wá pa àwọn ṣe sọ láti ṣe ọlá ẹ̀dá kan tí wọ́n gbà ká máa ṣe sọ láti dá ní tẹ̀sẹ̀ mùsùlùmí lára kálá ẹ gbọ́ bá gbọ́dọ̀ máa sọ pé tó kú pé gbogbo ẹ̀ ló ń ṣe àbẹ́ ẹ̀gbọ́ rí ọbọ̀ máa sọ pé gbogbo ẹ̀ ló ń ṣe torí ẹ̀ má lọ jọba o ẹ̀tọ́ bàbá wa kò sí wàhálà ọgbẹ̀tọ̀ bàbá rẹ̀ mi àwọn ilẹ̀ tí bàbá rẹ̀ ní ọgbà tiẹ̀ àmọ́ pọ́ọ̀lù ọjọba kan àbọ̀jẹ̀ baálẹ̀ kan tí wọ́n náà di páàbù kálá ẹlẹ́yìn ìjẹba ẹlẹ́kejì nínú nǹkan tó tún lè ba ìsìláàmù wa jẹ́ òun náà ní ká fi ẹnìkan ṣàtẹ̀gùn láàrin wa sí Allah ká máa pè é gẹ́gẹ́ bá ń ti pè Allah ká máa tọrọ lọ́dọ̀ rẹ̀ kó bá wa ti pẹ̀ lọ́dọ̀ Allah ká sì máa gbára lé wípé yóò kúkú bá wa ti pẹ̀ níta ní kó bá wa tọrọ yóò tọrọ rẹ̀ náà ní ẹnìjọba ṣe bẹ́ẹ̀ ìsìlámù rẹ̀ bàjẹ́ irú èyí táwọn kò fárùkù rẹ̀ ṣe ṣe gangan nù sẹ́mi kan ló sà kan wọ́n pè ní aláàjà wọ́n ló sà mí wọ́n pè ní alùzà wọ́n ló sà mí wọ́n pè ní manad àwọn kèfèrí yìí wọ́n làwọn máa sin àwọn òòṣà yìí o àwọn ń pè wọ́n ni wọ́n lè bá a mú àwọn súnmọ́ Allah ìyẹn nípa àwọn ń fi wọ́n sàtẹ̀gùn ni gbogbo pípè táwọn ń pè wọ́n tọ́jọ́ pé àwọn ń sìn wọ́n àwọn ń pè wọ́n kó lè má àwọn súnmọ́ Allah o tó gbogbo ẹnikẹ́ni tí wọn náà bá ti fẹ́ nìkan ṣàtẹ̀gùn láàrin rẹ àti Allah ó pè gẹ́gẹ́ bó ń ṣe ń Allah ó ń tọrọ nǹkan lọ́dọ̀ rẹ bó ń ṣe tọrọ lọ́dọ̀ Allah ó ti ń wò wípé pẹ̀lú pípé tó ń pè pẹ̀lú títọrọ tọrọ lọ́dọ̀ ti sí Allah ẹni náà bá jẹ́ pé ni nípa tàlẹ́ni náà tó tó máa pè lẹ́yìn kọba jẹ́ anabi anabi kan sí tó tó máa pè lẹ́yìn Allah ohunkóhun téèyàn bá jẹ́ kò sí nǹkan kan tó tó máa pè lẹ́yìn Allah ẹnì pa sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ẹ̀mí ló là ń wí lójúmọ́ ẹ̀mí ló là ń wí iyyaka na'budu wa iyyaka nasta'in seventeen times ìgbà mẹ́tàdínlógún là ń wí lójúmọ́ à ń jẹ́jẹ́ fún lu àwa pé ìwọ nìkan la máa sìn ọ̀dọ̀ rẹ nìkan láti máa wá ìrànlọ́wọ́ ìwọ nìkan ìyẹn ni pé kò sí ìkejì la máa sìn ọ̀dọ̀ rẹ nìkan láti máa wá ìrànlọ́wọ́ àgbọ́dọ̀ wá jẹ́ pàwọn látakò ẹ̀jẹ̀ yìí àwa là ń jẹ́jẹ́ wípé àní pẹ̀lú mi yàtọ̀ sí Allah. a ò sì ní wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sí Allah kí lọ́wọ́ fẹ́ sọ wá dẹni tí wọ́n máa pe nǹkan míì yàtọ̀ sí Allah mùsùlùmí ò ní ṣe bẹ́ẹ̀. àdánwò bẹ́ẹ̀ nìkan ó wá ní ohun tèmi ń wò yìí o a òun ti òun ti dáràn kọjá mọ́lọ́ràn aró ẹ̀wọ̀n ó ní kò sí òòsà nílé àwọn ológun adáhùn ṣe àfáà. tí wọ́n gbé sílé tó wọ́n tọrọ nǹkan lọ́dọ̀ wọn rí ó ní torí pé ńgbà sádánwò yẹn tó àdánwò tí wọ́n mú nǹkan àkiri tó ń bá débò mi wọ́n sọ pé kó wọn kọ́kọ́ lọ forí kalẹ̀ fún kíní tó wà ń bẹ̀ wọ́n lọ forí kalẹ̀ ibòmí wọ́n ní kó wọn forí kalẹ̀ fún òsì máa tọrọ gbogbo tó ń bá fẹ́ lọ́dọ̀ tó ń forí kalẹ̀ fún subahánàlá ẹ dáàbò sẹ́mi pé nínú nǹkan tó ló wá máa fi dẹ́yàwó làdánwò àsìkò tí àdánwò ti dé gbogbo yẹn lè máa janu ipò ń gbàgbọ́ gbogbo yẹn lè máa janu fóun yìí sọ̀tẹ́ bọ́ ṣùgbọ́n tàdánwò bá dé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ni máa ń fìdí rẹ̀ lù àti àdánwò ń bẹ àti òsàdánwò iyyaka na'budu wa iyyaka nasta'in àgbọ̀dọ̀ pé nǹkan mí ìtọ́yàtọ̀ sí Allah nínú tó lọ́wọ́ fẹ́ mú jáde lára àdánwò òun náà ní pé tó fi islam lẹ̀ àbò ní filẹ̀ mọ wàá sì sórí pàdánwò débọ kó fi islam rẹ lẹ̀ nítorí pé tó bá fi islam sílẹ̀ àdánwò tó ti ọ tẹ́lẹ̀ ọmọ ni bàbá ńlá àti ìyá ńlá lọ́wọ́ agbórí rẹ ní eré lásán nínú gbogbo àdánwò tó séèyàn lópin ìgbà tí islam bá ṣẹ́kù tọba wá jẹ́ kí àdánwò yìí ó mú ọ fi ìsìláàmù sílẹ̀ ó túmọ̀ sí pé ìpalẹ̀mọ́ lásán lè tó ti ọ́ kí àrélù burúkú tó rélù ọ́. ẹlẹ́kẹta àwọn kèfèrí àwọn ọ̀sẹ́bọ gbogbo alamọ kèfèrí ẹni tá ń pè ń kèfèrí òun lẹni tó ṣe ikú ọkọ̀ láti sin Allah ọkọ̀ láti sin Allah lédè kúkúrú gbogbo ẹtí ọba ti ṣe islam kèfèrí ni ohunkóhun tó lè máa ṣe tí ìbá ti ṣe islam kèfèrí ni tá lọ sẹbọ ó ń lẹni tó ṣe pé ń sin nǹkan míì ó ń pè nǹkan míì yàtọ̀ sí Allah òun lọ sẹbọ nígbà tá a ti mọ àwọn kèfèrí tá a ti ti mọ àwọn ọ̀sẹ́bọ tẹ́yìn bá wá ń wò pé kèfèrí èsè kèfèrí ọ̀sẹ́bọ yìí sọ̀sẹ́bọ kèfèrí kìí ṣe kèfèrí ọ̀sẹ́bọ kìí sọ̀sẹ́bọ abẹ́ǹtẹ̀ ń ṣeyè méjì pé kèfèrí náà láti pa àwọn eléyìí sọ̀sẹ́bọ náà láti pa àwọn eléyìí àbọ̀ ń wò pé ǹtáwọn náà ń ṣe ó lè péyàn péyàn bá ṣe o gbogbo ẹni tó bá ń rò bẹ́ẹ̀ ó di kèfèrí ń tiẹ̀ bí kò máa pé ìwọ ò lè pé àwọn ẹlẹ́sìn ṣọ́ọ̀ṣì ò lè pè wọ́n kèfèrí ìwọ ò lè pè wọ́n kèfèrí torí pé ẹ̀sìn kan làwọn náà ń ṣe ìwọ ò lè pè àwọn Yahudi ò lè pè wọ́n kèfèrí torí ẹ̀sìn kan làwọn náà ń ṣe sórí ń lè pè wọ́n kèfèrí tó wíwọ̀n ọ̀tọ̀ di kèfèrí nítorí pé òun ti ń ṣàtúnṣe ìṣe kèfèrí bò náà ọ̀nà ni kò lè mọ orí ńlá tó lù wá ṣe fún ọ ẹni tí ò bá ti ṣe islam ẹ̀sìn lásán ní ṣe kìí ṣẹ̀sìn kèfèrí lásán ní kìí ṣẹni tó gbàgbọ́ o gbọ́dọ̀ ṣe iye méjì o sì gbọ́dọ̀ ṣàtúnṣe ọ̀nà wọn o gbọ́dọ̀ sọ pé tí wọ́n ń ṣe dáa ẹn ìwọ ò lè pè wọ́n kèfèrí kí ló dé tó lè pè wọ́n kèfèrí ó túmọ̀ sí pé kèfèrí ni wọn náà ẹni tó lù wá pé ń kèfèrí ìwọ ló lè pè ń kèfèrí wọ́n gẹ́gẹ́ bíi tani àwọn eléégún àwọn olóró àwọn ẹlẹ́yọ̀ àwọn alágẹmọ àwọn olókè àwọn olódò àwọn ẹni tó yẹ pé gbogbo àwọn oríṣiríṣi àwọn ẹbọ oríṣiríṣi ìṣẹbọ oríṣiríṣi ni wọ́n ṣe ṣé ọ̀ṣẹbọ ni wọ́n àti wọ́n sọ̀ṣẹbọ olóòlè pè wọ́n lọ́ṣẹbọ àjẹpẹ́ káàkiri ni wàhálà ìsìláàmù ẹ̀ ti bàjẹ́ òní à ìdí ni pé abóròdé nìwọ náà ọ̀ ń jẹ̀bi ọpẹ́ kò tó bẹ́ẹ̀ kúndé ṣebí Olúwa ti ṣàánú rẹ pẹ̀lú Islam dákúpa gbogbo rádaràdá ti ó ro kí lọ bá dé àbọ̀ gbórí rẹ dé ọ gbọ́dọ̀ séye méjì nípa pé kèfèrí kèfèrí ọ̀sẹ̀bọ lọ̀sẹ̀bọ o sì gbọ́dọ̀ sínú láti sọ pé kèfèrí ni wá ẹ̀rí pé nílẹ̀ Yorùbá àwọn ẹni sọ̀rọ̀ ìbáwí pọ̀ gán wọ́n pọ̀ bàjẹ́ ẹ̀rí sọ̀pọ̀lọpọ̀ wọn máa sọ pé ah, ọlọ́nkan náà làwọn ń sìn ọlọ́nkan náà bá wò bó wọn ṣe ń sìn kankan náà mùsùlùmí ń sìn allah qul huwa allahu ahad àwọn ẹlẹ́sìn ṣọ́ọ̀ṣì kí làwọn wí mẹ́ta ní kíni mẹ́ta lọ́kan sọ́jọ́ra wọn kọjọ́ra wọn àwọn yahudi kìí sin allah ni wọ́n ń sìn bákan náà eh, ológun wo ní sìn allah olóró wo ní sìn allah alágẹmọ wo allah ìbágẹmọ ní olókè wo ní sin Allah ebókè ló ń sìn olókè wo ní sin Allah ebódò ló ń sìn báwo ló ti jẹ́ kí gbogbo ẹ̀ dàrú mọ́ lọ oníṣẹ́wù wo ní sin Allah ebi ṣẹ́wù ló ń pè ìwọ nìkan tó ń sin Allah ọ̀dá yàtọ̀ gédégbé ike wà ní mùsùlùmí Allahu yìí ló sì jọ́ràn yà lórí kálukú kíkà sí bóòlù tó wá fẹ́ mọ tún ọ̀nà tí wọ́n ṣe ọ̀nà kẹfẹ́ máa gbé ọ̀run lọ́mọ tí ó là àkótó di pa dọ́rùn mùsùlùmí àti màdájú pa àwọn ẹlẹ́ni tí ọ̀rọ̀ nà lọ àwọn ni wọ́n wà lùjẹ́nà mọ́tàn ara rẹ̀ dànù torí di eléyìí ọgbọ́dọ̀ kí ẹsẹ̀ sìn rẹ o ọgbọ́dọ̀ jẹ́ni tí ń ṣe iyèméjì nípa pé kèfèrí ni kèfèrí o sì gbọ́dọ̀ sínú láti sọ pé kèfèrí ni kèfèrí eléyìí jẹba bákan náà ọwọ́ àmọ́ kèfèrí ń kèfèrí kò pé ká má jọ gbé nàìjíríà kò sì pé ká má sì sẹ́tọ̀ bílùú ó sì lọ wájú kílù ọlọ wájú kọrọ ọrùn gbé fún gbogbo wa kò sí nǹkan tó burú mbẹ àmọ́ pé ká jọ ṣe lábẹ́ ẹ̀sìn kò lè ṣe ṣe láéláé nítorí pé ìmọ́lẹ̀ àti òkùnkùn wọn lè jọ gbé bìkan náà àmọ́ pé tọ stéètì wa lògùn stéètì afẹ́ ṣiṣẹ́ kí stéètì wa kó develop kí gbogbo nǹkan dùn wọ́n bẹ́ẹ̀ kíni kí ló burú mbẹ wọn máa ṣe tiẹ̀ kí mi náà máa ṣe tèmi kí stéèjì ọlọwájú àmọ́ pé ẹsọ kan lábẹ́ abúrádà ẹsìn ẹni tó bá ń pèpè lọ sídìí eléyìí kí ẹ máa fáwọn ẹni tó fẹ́ sọ gbogbo dẹsìn ni gbogbo etí sẹsìn islam nìkan lẹ eléyìí ìjọba bákan náà nínú nǹkan tí máa ń ba islam jẹ ká wò pé ntòlúwa nàbí wa muhammad sallallahu alayhi wa sallam kódà so ìlànà ẹlòmíì ìmànàtí anabi sallallahu alaihi wasallam mú wa kọjá gara tó tàwọn míì àbí ẹni tí máa wò pé ìdájọ́ tẹ́lòmíì ń dá ìdájọ́ tẹ́lòmíì fi lélẹ̀ ọjà àbí tánàbì sallallahu alaihi wasallam tó mú wa lọ òfin tí wọ́n gbé kalẹ̀ under constitution ní gbogbo kọ́ńtírì ayé kọ́ máa wọ́pọ̀ da bẹ́ẹ̀ tó ló wá fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam lọ tí ṣe alkitabu wa sunna ẹni tó bá gbàgbọ́ bẹ́ẹ̀ di kèfèrí islam rẹ̀ bàjẹ́ أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون ṣé ìdájọ́ ojú dúdú lẹ́sẹ̀ ni tàlẹ́ni tó dáa tó Allah ní ìdájọ́ fáwọn ẹni tó má mà dájú àìló kò túmọ̀ sí pé ìdájọ́ ti Allahu kọ́ lọ dájú ṣùgbọ́n agbára àti ìlú kò sí lọ́wọ́ tiwa ọgbọ́dọ̀ gbàgbọ́ pé ìdájọ́ ti Allah lọ dájú ìlànà tó sì fi rán Nabi sallallahu alaihi wasallam lọ jágara jù kò sí nǹkan kan tẹ́nìkan ni ní ẹni wíà nílùú yòówù kò jẹ amẹ́ríkà kò jẹ europe kò jẹ australia kò jẹ ní latin america anywhere you live in this world tọ́jà tó dájọ́ ti allah àwọn àwo ebi dọ̀tí ọpọlọ ní constitution tẹ́tẹ́ ti wé dájọ́ allah tó ṣe pé láti jọ tó lu àti sọ̀kalẹ̀ níjọ́ la ṣe pàdé rí taipei al-Qur'an amendment sọ́sẹ̀lẹ̀ kò ní ṣẹlẹ̀ táyé ìdọ̀rùn ẹ afẹ́ ṣàtúnṣe àwọn nǹkan kan níbo bẹ̀ abẹ́fẹ́ gbiná dànù olúwa sọ̀rọ̀ ẹ lẹ́fẹ́ ṣàtúnṣe tání àwọn àwé òfin orílẹ̀-èdè kọ̀ọ̀kan ẹ máa bá ń ṣe ṣèpàdé lọ́dọọdún fún àwọn fẹ́ túnṣe ti nàìjíríà ìfẹ́ madúró ọdún tó ń ti ń ṣèpàdé fún àwọn fẹ́ tún nineteen ninety nine constitution ṣe abẹ́yìn ọ̀gbọ́n rí tí wọ́n rí túnṣe àwọn ń bẹ lórí ẹ̀ kìnnìkan republic kìnnìkan republic tún tẹ̀lé kìnnìkan republic tún tẹ̀lé kìnnìkan republic tún tẹ̀lé wọn ò rí sí wọn lè ṣe débi kókó lórí orílẹ̀-èdè ọ̀fọwọ́ sí wọn bá pa àwọn agbọ̀n bìkan wọn fara mọ́ wọn tún dá padà àwọn náà bá pa àwọn náà ní túnṣe má àwọn náà pàṣẹ fún republic mi ti bá tún bọ̀. níjọ́ wa làwọn kan péjọ Mẹ́kà àbí Madina àbí ní Malaysia àbí ní Cambodia àbí ní nàìjíríà tá a fà fẹ́ tún alukurani alukurani wo lẹ fẹ́ tún sí ẹyin wo. allah inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun àwa la sọ àwa la sọ bẹ́ẹ̀ la alukurani wa torí ẹ tó bá ti gbàgbọ́ pé ìwé òfin kan wà ìlànà kan wà tọ́jú abisa nabi muhammed sallallahu alaihi wasallam lọ yẹn ti ba ìsìlámù rẹ̀ jẹ́ o. ẹlẹ́karùn tẹ̀ ń bá ń kórìíra nǹkan kan nínú sálẹ̀bì mú wa kódà kó ti pẹ́yìn náà ń hù ní wa nínú sálẹ̀bì mú wa sallallahu alaihi wasallam ni àwọn obìnrin wa tó ń bá jáde ká sọ wọn máa wọlé. Ummu Salama radiyallahu anha onítàtò obìnrin ọba máa wọlé ìwà anábì sallallahu alaihi wasallam báwo ni kéyìí tí máa wọlé òtó anábì ní ìgbọ̀nwọ́ kan ìgbọ̀nwọ́ kan Ummu Salama ní tí ọba tó gbọ́n àwọn kọ́ anábì ní kọjá àtẹlẹwọ́ kan tọ́másọ àtẹlẹwọ́ látọ̀ máa dirín látà pàmò kọjá àtẹlẹwọ́ kan. obìnrin ọwọ́ gbọ́ asọ̀tì ẹ̀ náà máa wá wọlé bá àwọn kan wá rí wọn pé ó oh, civilized asọ̀rọ̀ ẹ̀ wọlé wọ graduate jìmbáàbù rẹ̀ ti lè máa wọlé lọ́nà bá ní ẹ̀ àrí ìgbọ́dọ̀ wí ní ìkùn mú bá lé sábà wí nìsín wọ́n sọ wá lẹ́nu abẹ́rẹ́ rẹ̀ òun náà sì ń ṣe o ànábì sallallahu alaihi wasallam ló mú wá o àmọ́ ń ṣe ó sì kórìíra rẹ̀ eléyìí ba islam rẹ̀ jẹ́ Allahu akbar ó léwu ní tó ń ṣe nínú islam tọgbọ́ pé ẹ̀kọ́ ẹ̀sìn Islam máa ṣe tìfẹ́tìfẹ́ tìyọnu tìyọnu àwọn ọkùnrin anabi sallallahu alaihi wasallam wọn lásọ wa kọ́ ma lójúgun tí ọba tayọ ojúgun kò gbọdọ̀ tayọ kókósẹ̀ ojúgun tàbí kókósẹ̀ ẹ wá lọ sí àpéjọ kan tí gbogbo àwọn ọkùnrin ti ń fi ṣòkòtò sọlẹ̀ tí wọ́n fẹnu ṣòkòtò sọlẹ̀ tiẹ̀ wá ma ní kókósẹ̀ àbí tiẹ̀ ma lójúkun gbogbo wọn wá si sí ní wọ̀ wọn akọ ẹnu wọ̀ wọn gba ẹ má dara yín láàmú èmi gan alára mi má bí yẹn gan ti ṣe wáyé èmi gan máa ń wò pé ó di fílẹ́jà Allah torí nǹkan tó wí ó ti yọ kó nu Islam torí pé nǹkan kan ní dáná bí sallallahu alaihi wasallam mú wa ó kórìíra rẹ̀ wọ́n fẹ́ kó tẹ́kọ̀ wọn náà lò aburú bẹ́ẹ̀ ìjà kí sara jama ó túmọ̀ sí gbogbo gbóńtẹ́ bá gbọ́ pé ara Islam ẹ̀ yọnu sí ẹ má jẹ́ kí ìkórìíra kankan kọ́ wọnú ẹ̀mí yín nípa rẹ̀ dípòdípò pé wàá sọ jáde torí pé ńgbà táwa ti gba Islam a gba Islam ta pàtẹ́sẹ̀ ni. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين أولو إسلام تقاتل سنة أقول كل رانكك إنهم إسلام وا يقول رانكك إنهم كت إسلام وا كل أقول سبا وانا أنسي أنتلي أنلو يلي وابوني إسلام ẹlẹ́kẹfà ẹnikẹ́ni tó bá ń fi nǹkan kan nínú ẹ̀sìn tó lù wá fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam tí máa fi ń ṣe yẹ̀yẹ́ tàbí ẹ̀sán kan tó lù wá lóhùn ó fún yàn lórí téèyàn bá ṣe nǹkan kan àbí yà kan tó wọn fi jẹyàn lórí téèyàn bá ṣe nǹkan kan ẹnikẹ́ni tó bá fi nǹkan kan nù rẹ̀ ṣe yẹ̀yẹ́ káfà ọ̀nà kò ní ìgbà ẹ̀dá kí là máa fi ṣe yẹ̀yẹ́ níta gbàgbọ́ ni níta àwọn òpópọ̀ jámọ̀ kankan là máa fi ṣe yẹ̀yẹ́ báwo ni Islam tẹ́mi fẹ́ tàtàrà rẹ̀ wà lẹ́jẹ̀ mi Islam tó ké iná ní gbogbo gbèsè ayé mi dálé lórí mùsùlùmí máa fi nǹkan kan nù rẹ̀ ṣe yẹ̀yẹ́ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ o gbọ́dọ̀ fi nǹkan nínú Islam ṣe yẹ̀yẹ́ ẹ rí pé nínú àṣà àti ṣe yorùbá wọ́n ti lè ṣubú sínú eléyìí púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà ní islam tó pé yorùbá máa fi ṣe yẹ̀yẹ́ a ẹ̀yẹ ká lọ bẹ̀rù náà yà ayyuhal ladina amanu qu anfusakum wa ahlikum nara waquduha an-nasu wal hijara alayha malaa'ikatun ghilazun shidad la ya'suna allaha ma amarahum ọ̀yẹ̀ fàálù nà máa yọ màrú. ẹ wá ìsọfúnni ara yín àtàwọn ìyàwó àtọmọ yín níbi àtiwọ́ náà ǹjẹ́ wọ́n fi kó iná yìí ó ná làwọn èèyàn àti àwọn àpáta àwọn mọ̀lẹ́kà bẹ́ǹdì iná yìí tí wọ́n nípa tí wọ́n ní agbára àwọn mọ̀lẹ́kà yìí ṣe Allah lórí àṣẹ bá fi pa wọn nítorí wọ́n bá ní kí wọ́n ṣe ni wọ́n máa ṣe nínú pa àwọn wá sọ fúnra wa níbi àti wọná náà gbọ́dọ̀ fi nǹkan kan ní Islam ṣe yẹ̀yẹ́ ọbọọlá ọbọọlá ọtí ọlọ́run kọtí ọlọ́run ọgbọrí ọgbọrí ọgbọ́dọ̀ fi nǹkan kan nínú Islam yìí ṣe yẹ̀yẹ́ tí èèyàn bá ti dánwò èèyàn bà Islam ara rẹ̀ jẹ́ nù ṣé bá tara ìṣesí àwọn èèyàn wa wọ ẹ rí i pé nígbà tí ń ṣe ẹ ní Islam pọ̀ ganan wọ́n lè máa bú obìnrin pé dáàbò lẹ́nu èdè yìí yẹ̀yẹ́ ni yẹ̀yẹ́ ni wọ́n lè sọ pé ṣòkòtò àbúrò rẹ̀ lókùn ti tún wọ̀ kí ni túmọ̀ rẹ̀ yẹ̀yẹ́ ni bákan náà wọ́n lè pé irùngbọ̀n rẹ̀ bíi tòbúkọ kí ni túmọ̀ rẹ̀ yẹ̀yẹ́ ni wọ́n láwọn ń tẹ́kùrá rìn fún un ni wọ́n máa ṣe àgbọn tí wọ́n wí oníṣẹ́ṣe ń kí alukurani lódodo ni yẹ̀yẹ́ ni kódà kó ṣe pé mùsùlùmí ni ọ ti gba ìsìláàmù rẹ jẹ bákan náà ẹni àwọn púpọ̀ ha wà yìí ọtọkọtọ ọtọkọtọ ọtọkọtọ ẹni wọn kórì yẹ̀yẹ́ ni yẹ̀yẹ́ ni tó kó ní ma ọmọ kankan ìdí nu tó ń fi ń fẹsẹ̀ fi ṣe yẹ̀yẹ́ ẹ̀já kíyè sára ẹ̀já kíyè sára yorùbá fẹ́ràn yẹyẹ pàápàá jùlọ àwọn ẹnikẹ́ tí ò dùn lára wọ́n máa ń sábà fi islam ṣe yẹyẹ gan àjàjà àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ bí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ rédíò bí àwọn tí wọ́n máa ń darí ìjókòó àwọn èèyàn lóde gbogbo àwọn mc ẹni tí ọ̀pọ̀lọpọ̀ nu wa wọ́n fẹ́ràn kọ́ máa fi islam ṣe yẹ̀yẹ́ wọ́n fẹ́ràn kọ́ máa fi islam kọ́ máa fi ṣe yẹ̀yẹ́ ọba ni lọ́kàn jẹ́ ẹni tó bá ti sàn wò islam rẹ̀ bàjẹ́ islam kọjá bẹ́ẹ̀ tí egun bá ti sàn wò yóò dé èèyàn yóò dé èèyàn egun kìnnì níwájú islam egun kìnnì níwájú islam torí de eléyìí nínú nǹkan tí máa ba islam jẹ́ nù o ọ̀kan náà múnáfíkì ó fa àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam ṣe yẹ̀yẹ́ wọ́n ń togún bọ̀ wọ́n ní àríro wọn rí àwọn ẹni tó ń pera wọn ní olùmọ̀ nínú wa yìí àwọn tó máa kúránì kínú àwọn sàhábì àwọn afikùn nílá tí ọmọdé ń jẹ lọ àwọn ọ̀lẹ́ lójú jà. subahánàlá àwọn n'ụwa, ní fi ṣe yẹ̀yẹ́ báyìí ẹnìkan dojú kọ olókpòrọ ni ọ mùnàfíkì sì ni ọ ntọ́sọ yẹn máa sọ fún anabi sallallahu alaihi wasallam àwọn sàhábà àwọn yìí fọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀ ntọ́ yẹ kí sọ ni máa sọ ni ọ lójú ni ọ máa sọ fún anabi lóòótọ́ ọdọdọ anabiwa muhammed sallallahu alayhi wa sallam báyìí lọkùnrin yìí sọ nípa àwọn sahaba anabi ní kó tó dé alukur'an ti tó àṣírí ẹ alukur'an ti sọ̀kalẹ̀ kí ló alukur'an yìí qul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadiru qad kafartum ba'da imanikum ẹ sọ fún wa pé sẹ allah àti àwọn àyà rẹ àti ìránṣẹ́ rẹ̀ lẹ́sìn ṣe yẹ̀yẹ́ ẹ má wulẹ̀ wá wá wí kan o ẹ ti di kèfèrí lẹ́yìn ìgbà tẹ́ gbàgbọ́ torí di eléyìí nínú tí máa yọ̀yàn kó nu Islam ẹni kéèyàn máa fi ẹ̀sìn Islam kéèyàn máa fi ṣe yẹ̀yẹ́ ẹlẹ́keje tọ́jà pé bẹ́ẹ̀ láti òsì tí wọ́n ti sẹ́mi láago kó tó bá wọn ẹlẹ́keje onáníkà máa pè dáná ká máa ṣàtàsí ká yà pààbò ká máa ṣiṣẹ́ àwo eléyìí bẹ́ẹ̀ nù kàtí máa ba ìsìláàmù jẹ gbogbo àwọn aláwo mọ́tì ẹ̀pẹ́ra rẹ mùsùlùmí rárá gbogbo àwọn alásàkì mọ́pẹ́ra rẹ mùsùlùmí rárá gbogbo àwọn yẹn wò mọ́pẹ́ra rẹ mùsùlùmí rárá nítorí pé tẹ́lẹ̀ náà sẹ́yìn máa ti sọ pé irú nǹkan jẹ́ ti olúwa nìkan èèyàn náà ni èèyàn ti di kèfèrí àtọ́ sọ pé wọn náà máa ń tọ́ pamọ́ ó ti di kèfèrí bẹ́ẹ̀ ni ẹni tí ń ṣiṣẹ́ awo iṣẹ́ awo kì í jẹ́ iṣẹ́ awo àfi pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn àjànú ẹ̀rí táwọn Yorùbá náà sọ pé àwọn ń bẹ àwọn ọmọ ìlọ́wẹ̀ àwọn àjànú tí máa ń gbénu atẹ́gùn àwọn ń tọrọ lọ́dọ̀ wọn torí pé iṣẹ́ oògùn àṣàṣì awo kìí jójú ẹ̀ kìí gbìnà yá gidi àfi pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ẹ̀dá àwọn etí ìran yàn lọ́wọ́ àkókò sí kẹfìrí sí Allah tọ́lọ̀ lè jẹ́ lè máa mú látàrí pọ̀ jẹ́ oní àṣàṣì kọjá ike intelligent náà tọrọ lọ́dọ̀ rẹ̀ kó o lè bá a mọ bọ́ jíṣẹ́ oní àná pé ọmọ ẹ̀sìn sọ̀lẹ́ pẹ̀lú gbẹ̀ndì wọn máa ṣe sọlẹ pẹ̀lú gbẹǹdì ọgbọdọ tábà tó bá di àgbẹ oṣù tí lọ jẹ lè máa mú alákòóbá tí è sálámà torí di eléyìí gbogbo àwọn alásàtì ayé ẹni tí máa ti ń ṣiṣẹ́ rẹ̀ iṣẹ́ awo iṣẹ́ yẹn wò wọn ní ṣẹ́kù nínú Islam nítorí pé ńgbà tí wọ́n sọ pé ọmọ ń tọ́ pamọ́ àwọn àti sọ pé kọ̀ọ̀tẹ́ ń tọ́ ọmọ ń tọ́ pamọ́ àfi Allah ajẹ́pọ̀ ti ń bá Allah gbàgbàgbà kí ló ní tiwọn náà nìkan eléyìí ti sọ dání tó ti kúrò nínú al-Islam nítorí di eléyìí o lè máa ṣiṣẹ́ kó o sì sẹ́kù ní Islam èyí wọ́n sọ pé lè má mú yín yẹsẹ́ wò wọ́n máa ń dáhùn èèyàn lóhùn tó yẹ kẹ́ máa tò lẹ́yìn ẹ̀ ẹ̀yìn ti máa dáhùn nìkan tẹ́ tò lẹ́yìn abẹ́ ẹ̀yìn tò lẹ́yìn ẹ̀ ẹ̀gbọ̀dọ̀ tó tọ́ bá bínú kó fi bí kó fi bí nítorí bá fẹ́ kọ̀ọ̀kan yín kò gbọ́dọ̀ ṣe lè máàmù fún yín ma nítorí pé ẹni tí kìí ṣe mùsùlùmí kò gbọ́dọ̀ ṣe ìmáàmù fún àwọn mùsùlùmí olúwa nìkan lọ́mọ ń tọ́pa mọ́ ẹnì kan ò sí tọ́mọ ń tọ́pa mọ́ nílẹ̀ ìgbà yé wa ẹ jẹ́ kí n mẹ́nu bà wọn yòókù ní kíákíá kéèyàn máa ran àwọn ọ̀sẹ̀bọ lọ́wọ́ lórí àwọn mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tí bá ti ran kèfèrí lọ ọ̀sẹ̀bọ lọ lórí mùsùlùmí eléyìí ń ba ìsìlámù rẹ jẹ́ irú ẹyẹ lẹyẹ wọ́tọ̀ ìwọ kì í ṣe ọ̀sẹ́bọ kí ló dé tó fi dọ́pọ̀ ṣẹbọ lọ́ràn lọ́wọ́ ìwọ kì í ṣe kèfèrí kí ló dé tó yẹ pé kèfèrí lọ́wọ́ eléyìí ọba islam rẹ jẹ. bákan náà nínú nǹkan tó tún ba islam ẹni jẹ òun náà ni pé ká máa rò pé àyè wà ìgbàláyé wà fáwọn èèyàn kan láti jẹ pé wọn sọ pé àwọn onítẹ̀lẹ́sà nàbì Muhammad sallallahu alayhi wa sallam tẹlomi làwọn máa tẹ̀lé àwọn náà sì wà lùjánná lẹ́yìn tó wá ti rán nàbì sallallahu alayhi wa sallam tó bá gbàgbọ́ bẹ́ẹ̀ ó di kẹfẹ́ yìí. ìrẹ́ là ń sọ pé ta ló ní bàbá yìí anabi wa muhammad sallallahu alayhi wa sallam olóní gbàdúgbò gbẹndàlùkìyà gbogbo ẹnikẹ́ni tó bá wá sí nǹkan míì tó yàtọ̀ sí ìtẹ̀lẹ́tà nàbì sallallahu alayhi wa sallam tó yàtọ̀ sí ìṣe islam kèfèrí ni wọ́n gbogbo ẹnikẹ́ni láti ìjọ dáná bí ti jẹ́ ìránṣẹ́ Allah ẹni tí ò bá tẹ̀lé tiẹ̀ tí ò ṣe Islam tí ó tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alaihi wasallam kèfèrí ni lọ́sọ̀ pé àwọn kan wọ́n lè máa tẹ̀lé tà nàbì Musa ni àbí wọ́n lè máa tẹ̀lé tà nàbì Isa ni àbí wọ́n lè máa tẹ̀lé tà nàbì Suleiman ni ẹni tó bá gbàgbọ́ bẹ̀ kèfèrí lọ́nà àyè òsì fẹ́nikẹ́ni láti tẹ̀lé jà lómi àyàfi tà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí iná ní nǹkan لك ẹnì pé anabi Isa ń padà bọ̀ alayhi salam gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí àdéhìí tọ́pọ̀ tọ́kẹsẹ̀ rìn lẹ̀ látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ti ṣe tọ́ka sí. tọ́ba wá sí báwo ni ó ti ṣe jẹ́ tí yóò jẹ́ tabi'an àbí matbu'a sẹ́ni tí ó mọ̀ tẹ̀lé tà nàbì ni abẹ́ni sáwọn èèyàn tún gbọ́dọ̀ máa tẹ̀lé tiẹ̀ lọ́tọ̀ anabi Isa wà tabi'an la matbu'a ẹnjọ́ máa tẹ̀lé tà anabi Muhammad tí èsì ẹni sáwọn èèyàn máa tẹ̀lé tiẹ̀ lọ́tọ̀ ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀ kó tatara rẹ̀ mà sanabi Isa bá ti sọ̀kalẹ̀ kẹ́ẹ́ bá nàbì sallallahu alaihi wasallam ti sọ fún wa níbi manara funfun eléyìí ti ń bẹ lára mọ́ṣáláṣí Damascus yọ sọ̀kalẹ̀ ńbẹ̀ ń lẹ́ni tó gbé ọwọ́ lé èjìká màláìkà méjì yọ wọnú mọ́ṣáláṣí yọ bá kó àwọn mùsùlùmí wọ́n ń sèkọ́ ọmọ kí wọ́n fẹ́ ṣe sọ̀láṣí làásù Mahdi tòdodo ti ń bọ̀ nígbẹ̀yìn ayé òun náà ti dé ńgbà òun ló ti fẹ́ ṣe lè má mú fáwọn yìí tí Mahdi bá ti rí òun ti dààmú ipa nàbẹ̀ Ìsá ni òun wàá sọ pé ká nàbẹ̀ Ìsá wá síwájú. Si kó síwájú sọláàtì fún wa lọ ń gbọ́ ò sọláàtì lànàbì yìí sáà ṣe o kéde pé ń kọrin ọpẹ́ o àbí wọ́n ń lu dùrú o ànàbì yìí sáà lè gè tó ń gbà tán bí náà kí lọ́sọ wà ó sọ́ni lè sọlẹ́ẹ̀tì wà zẹ̀gẹ́ẹ̀tì máa dúntú hayya Allahu pamí láti kí n máa ṣe sọlẹ́ kí n máa yọ zakat lópin ìgbà tí mo bá wà láàyè tọ́ anabi Isa fẹ́ darapọ̀ mọ́ wọn níbi sọ̀lẹ́ mahadi yóò pé wọn kọ́ wá sí imam anabi Isa wa sọ pé rárá a ò lè ṣe lè má mú fún yín ẹ̀yin ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alaihi wasallam àfi ká tó lẹ́yìn torí rẹ̀ anabi Isa alayhi salam yóò wà tabi'an la matbu'a ẹni tí ó tẹ̀lé tà anabi wa Muhammad yìí sẹ́ni tí wọ́n máa tẹ̀lé tiẹ̀ lọ́tọ̀ torí rẹ̀ kò sígbà láyè fẹ́nikẹ́ni láti jẹ́ pé ń tẹ̀lé lómìn yàtọ̀ sànàbì Muhammad sallallahu alaihi wasallam láti dọ́tà nàbì ti bì ránṣẹ́ polotu alọgbé amadu Tijani wa Abdulkadir Jailani Ahmad Rifai ẹ mọ̀sẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ kan ní anabi sallallahu alaihi wasallam ẹ mọ̀ kékeré káwé ọwọ́ á rí ewé ìwé kan lọ́wọ́ Umar anabi sallallahu alaihi wasallam wọlé lẹ́yìn. ó ní abala kanu nínú àtàwùrátà tó lu afifa nabi musa aleyhi salam léyìí tí wọn ti yí padà náà o torí pé kò wá bó ṣe wà ẹyin ju anabi bá yí padà anabi ni ẹ fẹ́ fi ìwé mi ṣe pààrọ̀ alukur'an tí n tí kú kúrò láàrin wàláhi lọ́kàna musa ibn imran hayyan ma wasi'ahu illa tibaari mo fi ọlọ́ọ̀hùrà. sanabi musa ọmọ imran tí bá ń bẹ láyé kò ní ráyé gbé àfikọ́ tẹ̀lé tèmi ẹ dákun kí ló tún kù àwa wí tán àwa pé àwọn bàbá kan wà wọn lè má tẹ̀lé tà nàbì wọn wà lìjánà sani bàbá òfò sani olórí ibú bàbá ẹlẹ́kẹ̀wá ọ̀nà ni kéèyàn kọ́yìn sẹ́sìn kọ́mọ́ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ kó o sì má fi ṣe wà o kí máa ba ìsìlámù yẹn jẹ ọ̀kẹ́sìn fún ọkọ̀yìn sí ọ̀tà kìtì pàkọ́ sí gbogbo tí bá ti pè lẹ́sìn islam ọmọ akọ̀yìn sí ẹ̀dá kọ́nà máa gbẹ ẹgbẹ́ tí ní kó bí kò sí wàhálà aláìlérò yóò sì gbéwò èrò ìṣòwájú daily time daily time àti islam èwo lọ́jọ́ra o àhá tí wọ́n tó ń sọ̀rọ̀ ìṣọ́ ẹ̀pà rédíò ẹ̀pà rédíò ìṣẹ́gbọ́ wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́ mi ìṣẹ́gbọ́ oṣù àlà Allahu akbar Allahu ẹ̀tì wíńdò ẹ̀tì wíńdò àdá wíńdò wọlé ẹ̀tì jẹ́ ní gbọ́ pé wọ́n pe sọ̀lá ọkọ̀ yìí ọ̀kẹ́kọ̀ọ́ ń parí dèpòdèpò pé yóò fi ṣèwà o islam rẹ ọgbà jù eléyìí túmọ̀ sí pé àwọn ọmọ wa sáré tán kọjú tẹ̀sìn tán kọjú mẹ́sìn tán mẹ́sìn ní kókó tán kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ tán ti ń ṣèwà o ṣé ká máa bínú sí wọn ni àbí ká máa dunnú ká máa dunnú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wà tó yẹ pé wọ́n ti bàbá àlùbáríkà o àwọn bàbá àdánù nìyẹn o ọmọ tó bá rí tó mójú tẹ̀sìn ọmọ tó bá rí pé ó ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ kò sì torí rẹ̀ fi skul rẹ̀ lẹ̀ o wọ́n máa kórìíra rẹ̀ wọ́n máa kọyán rẹ̀ kéré lọ́jọ́kọ́jọ́ ni wọ́n máa pa àwọn kábàámà pa àwọn bírò eléyìí lọ́mọ àwọn bàbá dánú làwọn eléyìí irú àwọn bàbá tí ẹ̀sìn wọn máa bàjẹ́ ni torí wọn fẹ́rẹ́ tó ní ọ̀pẹ pọ̀npá rẹ̀ kí ni ọba máa lò kọ̀ fẹ́rẹ́ ọkọ̀ yìí fẹ́ẹ́ ọ̀kẹ́kọ̀ọ́ ń parí kò sì máa fi ṣe wa o ìsìláàmù yọ̀ báyìí. bàbá kan ń ṣèbéèrè àbí wọ́n ń bá ṣèbéèrè ipò ní ọmọ kan nínú àwọn ọmọ tó ń bí ọmọ yìí fẹ́ràn ẹ̀sìn ó nìkan ní ma jáde kó lọ sí sọ́lẹ́ à àwọn ọmọ yòókù yìí lọ sí sọ́lẹ́ à tó bá sì jáde tó bá lòun lọ sí sọ́lẹ́ à ó tún lè pẹ́ kó tó wọlé ńgbà mí kí ló dé òun dúró kọ́ kéwú. bàbá wa ń gbogbo nǹkan wọn ìwà gbà kọjá di nítorí kórìíra bàbá yẹn ò fi sí ọmọ wa ń dàgbà ìwà ń dàgbà ìwà ń dàgbà nígbà ọmọdé afira rẹ̀ sí skul ó sì lọ kọ́ kí òun bàbá yẹn ni ń fẹnu ara ká gbogbo ọmọ òun kò sọ́mọ tí ń sànù àfọmọ yìí ọmọ táwọn sínà ọmọ táwọn fúnlẹ̀ ọmọ táwọn ọ̀fẹ́ kọ́ géèyàn onìkan ní sànù àwọn ó wá máa ń ṣẹlẹ̀ tó gbogbo gbà táwọn bá ti rí ọmọ àyà wọn là kárà ìlú ọmọ bá wọn ọkàn wọn mọ bàjẹ́ torí aburú táwọn ti fèsì kí làwọn lè ṣe tí ìbẹ̀rù àti ìbànújẹ́ yóò fi kú ọ̀bẹ ẹ̀kọ́ ńlá ni fáwọn òbí yìí kìí ṣe bàbá nìkan àwọn bàbá ti ṣe bẹ́ẹ̀ àtàwọn ìyá ti ṣe bẹ́ẹ̀ pọ̀ wọ́n kó ìra kọ́mọ wọn jẹ́lẹ́sì wọ́n dààmú kọ́mọ wọn jẹ́lẹ́sì bí kọ́mọ wọn kọ́mọ gbé ṣòkòtò sí bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ dì kí pátá rẹ̀ ọmọ hàn kọ́mọ wẹ̀wù burúkú the bad guy the crazy guy yes inú wọn máa dùn pé ah, tí àkúgbò ti dé ni bí ládùúgbò pé ọ̀pin ah, mẹ́ta nù ọmọ abú tó ń lọ pin mẹ́ta àmì ìtàn rí ti ń ṣe bí ẹlẹ́sìn ti ń gbìyànjú láti jọmọ dáadáa wọ́n mọ kórìíra rẹ̀ ni torí pé ìgbàgbọ́ burúkú táwọn òyìnbó kó sí wa lọ́pọlọ kò di agbádùn àwọn ọmọ lérò pé tí ọmọ bá ṣe lẹ́sìn sí ìní tó bá kàwé ni ò ní rí sẹ́ ìní tí máa ń kàwé ìwé ò ní yé a lè máa rò pé tó bá ma kéwù gan kò ní màwé kí ni wọ́n kọ́ nù ìwé lẹ́gbẹ̀ẹ́ kéwù àwa pè yín níjàmbá yẹn lónìí ẹni tó bá tó kọ́ jáde níta bá ń kọ́ nù ìwé lẹ́gbẹ̀ẹ́ kí wọ́n wá sọ fún wa sí ọ ìwé láì ọmọ kan jókòó ọ̀hálù kùránì kí ni wọ́n kọ́ nù ìwé oní ọmọ jẹ́ the best student of that university bẹ́ẹ̀ni mo challenge yín ọmọ yín tó bá ọ̀hálù kùránì any faculty tó bá wà oní ọjọ́ the best of all even ní gbogbo university yẹn ẹ mọ wàhálà kan fi ń hàlù kùránì wàláhi sàláhi kìí ṣeré ọmọ tó bá hàlù kùránì tó bá dojú kọ ìwé yóò sì ìwé mà yóò mọ kọjá mímà ẹ̀yin wá kórìíra kọ́ ọmọ yẹn lẹ́sìn ẹ kórìíra kọ́ ọmọ yẹn kọ́ kéwú ìyẹn sì kan lẹ̀ àfi kó di kàn mú níjọ́ tẹ bá tilẹ̀ kórìíra Allah ọ̀dà tó fẹ́ fẹ́ràn ṣẹ̀fà níjọ́ tẹ bá tilẹ̀ sí Islam ò pé yín ọ̀dà tó fẹ́ sìn kófúrú yọ̀ bá yín láàmú olùwàkọ́mọba Islam tiwa jẹ́ abẹ́ Allah azza wa jalla islam wa eléyìí tá a wà lórí rẹ̀ lónìí olúwa kó jẹ́ kó bá wa kalẹ̀ olúwa kó jẹ́ kó bá wa tàrí wa gbígbé ǹdẹ tó lówó gbé wa ǹdẹ ńjọ gbé ǹdẹ alqiyam àbí allah kó gbé wa ǹdẹ nígbè ǹdẹ àwọn mùsùlùmí olúwa ẹlẹ́dàá wa ilé tó ti pèsè kalẹ̀ di àwọn mùsùlùmí ti fi àlùjẹ́nà olúwa kó dákú kó má ti lé wọ̀ wa atọkùnrin àtọbìnrin wa ọmọ àlùjẹ́nà ní kó lówó sí wa àwa bẹ allah fáwọn òkú mùsùlùmí lórí gun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé láti jọ ti àwọn mùsùlùmí ti ń bẹ sọjọ́ ike wọ́n ti ẹ̀sìn fún Allah lábẹ́ àbúradà ẹ̀sìn Islam wọ́n sì tẹ̀lé ta nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ò fi kankan fojú ọ̀nà nàbì sílẹ̀ olùwàkọ́ba kẹ́ wọn kọ́ba gẹ̀ wọn olùwàkọ́ba sekún sèmi fún wa olùwàkọ́ba ṣe wọn lọ́mọ àlùjẹ́nà ẹni tí ń bẹ́ẹ̀ dùn gbádùn nínú wọn lọ́wọ́lọ́wọ́ báyìí olùwàkọ́ba ṣàlékún kẹfù olùwàkọ́ba ṣàlékún gbádùn àwọn tí ń bẹ nínú ìdààmú àti ìṣòro ní ìsìn nínú wa olùwàkọ̀bá mú kúrò fún wa gbogbo pàtàkì àwọn àbá ń bẹ láyé olùwàkọ̀jẹ́ ká máa bẹ lórí al-Islam gbogbo dọ́tọ́lù wọn bá gbẹ̀mí wa kọ́ gbẹ̀mí wa lórí al-Iman olùwà àlékún ìlọsíwájú ìdàgbàsókè olùwàkọ̀bá gbé wọ̀lú ọ̀tà ìpín tàwọn mùsùlùmí nínú ìlọsíwájú àti ìdàgbàsókè jẹ́ kọ́kọ́ jù olùwà ẹlẹ́dàá kọ́sà mi gbogbo àníkọ̀kọ̀ àti ní gbangba subhanakallahumma wa bihamdik ashhadu an la إلا أنت أستغفرك وأتوب نعم نعم جميعا جزاكم الله خيرا نسأل الله أن يحفظ الإسلام ونحن نقول جزاكم الله خيرا جميعا عيدا فكما فيكم جزاكم الله خيرا أتى الله سبحانه وتعالى إجابة الصحابة كلكم نيمان وكلكم سبب بفضل رب الجنة وقلوب ويوم لا تقولين أحدثوا يقينا ما وقوة العبادة إن شاء الله àdúgbò àwọn wa tí wọ́n fi àtúnlẹ̀ ẹgbẹ́ ìgbẹ́ tẹ́tà ìsọ̀túnbọ̀ ọ̀tà ìgbẹ́ ìjọba ẹ̀dọ́gbẹ́lẹ́